láti tẹ̀síwájú nínú tafsiri alkùránì ní ayata kàtá ní àná ọlọ́bọba alikiola ń sọ̀rọ̀ nípa àtúnṣe tó yẹ kọ́ wáyé láàrin tọkọtaya gbogbo gbìyànjú tá a ṣe tí okùn ìgì òfin ní tú ká ìgbìyànjú náà ọlọ́bàá níta bá wá ṣe gbogbo gbìyànjú tán tó jẹ́ pé kò sí ọ̀nà àbáyọ àfikán pínyà náà ni ọlọ́ọ̀ba tí wọ́n bá wá ti torí bẹ́ẹ̀ pínyà ọlọ́ọ̀ba yọ́ọ̀rọ̀ oníkálukú wọn lọ́rọ̀ torí pé ọlọ́run ọba ọba àdékè ọlá ọba tọrọ rọ̀ ní tó pé ní kímà ọlọ́ọ̀ba ọba àdékè ọlá ọwá tẹ̀síwájú ní ayatọ̀ tẹ̀lé ọlọ́ọ̀ba ní náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم إياكم عن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا نعم ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا إن يشأ يذهبكم أيها الناس ويأتي بآخرين وكان الله على ذلك قديرا lẹ́yìn ìgbà tọ́lọ́ ní tí àwọn tọkọtaya bá yà látàrí pé gbogbo ògbìyànjú tá lè ṣe kí wọ́n jọ máa gbé pọ̀ gbogbo òyìnjú náà láti ṣe ṣùgbọ́n àárín àwọn méjèèjì òtò wọn ò gbọ́ra wọn yé tí wọ́n bá ti torí bẹ́ẹ̀ lẹ́yìn pẹ̀lú ìparọ́ ọlọ́run ni wọ́n fi túká ọlọ́bọ̀rọ̀ oníkálukú wọn lọ́rọ̀ ọlọ́ba wa ni wàlíláhi máa fi sàmáwá ti wà máa fi àrùn gbogbo ti ń bẹ ní sámà pátá àti gbogbo ti ń bẹ nínú ilẹ̀ pátá ti ọlọ́run ọba ni ọlọ́wọ́ bá ẹngbà ti ń sọ̀rọ̀ pé òun ọ̀rọ̀ wọn lọ́rọ̀ ọlọ́wọ́ bá wá ń sọ bí ipò òun ti tó ọlọ́wọ́ bá tààlà bí ìjọba ọlọ́run ọba ṣe fẹ̀tó ọlọ́wọ́ bá ní gbogbo tí ń bẹ́nu sánmà àti ilẹ̀ tí ọlọ́run ọba nìkan ni nítorí ìdí ẹlẹ́yìn ìgbà tó ọlọ́run ọba lòun ọ̀rọ̀ yìí lọ́rọ̀ òun ó bùkún yín nínú arziki ìǹtẹ́ ń wá ọlọ́run ọba ṣe fún yín dájúdájú ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ní wọ́lá pàdùwà sọ́yìn alẹ́dínà òtún kìtàbà min kọ́bìlìkùn wa ìyákùn anìtẹ́kùnlá ọlọ́ọ̀bá ní dájúdájú àti ṣe lásẹ̀ apá lásẹ̀ fún àwọn ẹni tí wọ́n síwájú yín níbi bí àwọn olùmọ́ni wọ́n sọ́yìnà ìyẹn ni pé àṣàsọtẹ́lẹ̀ rẹ̀ fún àwọn ẹni tí wọ́n síwájú yín wọ̀sánà lẹ́dínà ótùl kìtàbà ní kọ̀bìlẹ́kùn àwọn ẹni tá a fún tíra síwájú yín ìyẹn ni pé àwọn yahudi àtàwọn nasara ọlọ́ọ̀bọ̀ bá lékè ọlá ní kí la fi pa wọ́n lásẹ̀ o wà ìyáàkùn àtẹ̀yìn gan tá a fi pa yín lásẹ̀ nu ànìtẹ́kùlá ìpè ẹ̀páyọ̀ ọlọ́run ọba àsọtẹ́lẹ̀ ọlọ́run ọba lórí àwọn ẹni tí wọ́n síwájú si àtàwọn ẹni tó gbẹ̀yìn ó náà ní pé ẹ̀páyọ̀ ọlọ́run ọba ìdí ní tí wọ́n fi sọ pé eléyìí ni wàsíyàtúláhi fil awwali na wal àkìrí eléyìí ni àsọtẹ́lẹ̀ ọlọ́run ọba lórí àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìkẹyìn ìdí ní tọ́lọ́ba fi sọ fún wa bí pé dájúdájú a ti ṣe àsọtẹ́lẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n síwájú nú àwọn tá a fún ní tíra yahudi àti nasara bákan náà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìpèkẹ́ páyọ̀ ọlọ́run ọba wà ń takfuru tẹ́ ẹ bá wá kọ tẹ́ ẹ tẹ̀lé tọ́lọ́run tẹ́ ẹ kọ tọ́lọ́run tẹ́ ẹ ṣe kẹfẹ́rí sọ́lọ́run fa iná lillahi máa fi sàmáwáti wà máa fi àrùn ẹ̀ yá àmàdájú pé gbogbo ti ń bẹ́nu sámà àti ilẹ̀ tí ọlọ́run ọba ni ẹn tó bá jọ́sìn fọlọ́n tó páyọ̀ ọlọ́run ó ṣe forí ara rẹ̀ ni tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀sì eléyìí ò dín nǹkan kù nínú ọlá ọlọ́run èdè ní tí wọ́n fi sọ pé ọlọ́run ọba láyẹ̀zídù fi múlkìhì hamdulhamidin wà láyẹ̀nkóṣùhù juhudul jahidin gbogbo àwọn ẹni tí wọ́n dúpẹ́ fọ́lọ́n tí wọ́n ṣetọ́ lọ́n kò lè nǹkan kan kún nínú ọlá ọlọ́run bákan náà ẹni tó sì kọ̀ tí ò ṣetọ́ lọ́n máa pé kò dé nǹkan kan kún nínú ọlá ọlọ́run nítorí ìdílé ọlọ́ba ni wọ́n yín tẹ́kfùrù tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣetọ́ lọ́n ẹran tí o ẹ mọ̀ pé gbogbo ti ń bẹnu sánmà àti ilẹ̀ tí ọlọ́run ọba ni ìyẹn ni pé ìbẹ́yìn lẹ́lẹ́ẹ̀sẹ̀ gbogbo àwọn nǹkan yòókù ti ń bẹnu sánmà nǹkan ìbí wọ́n ń ṣe tọ́lọ́run yẹ bọ́lá ọba ṣe ní sábà aliláhi máa fi sàmà wá ti wà máa fi àrù gbogbo ti ń bẹnu lẹ̀ gbogbo ti ń bẹnu sánmà wọ́n ń ṣe àfọ̀mọ́fọ́ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ọlọ́ọ̀bọ̀ ọba ọba tí sì dúpẹ́ tí ẹ̀dá rẹ̀ bá se ni ọba tó máa dúpẹ́ fún ẹ̀dá lórí nítorí bá se yẹn ni pé ọlọ́run san lẹ́sàn tọ́tọ́ sí i ọlọ́run ọba nínú àyà kan ṣoṣo ẹ pé lẹ́ẹ̀mejì ọba lórí pé kí ni o òun gbogbo ń bẹ́ ń àti ilẹ̀ sọ ọlọ́run ọba tó ní máa fi sàmáwá tiwa fi àrùn

ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá ní wọ́n in tẹ́kùrú fa iná lillahi ma fi samawati wa ma fi al'ard ó dẹ̀ ẹlẹ́ẹ̀kejì aya ta tẹ̀lé oní wọ́n lillahi ma fi samawati wa ma fi al'ard wọ́n kafa bi lillahi wa kila kí ló ní tọ́lọ́run rìpítì gbogbo ilé àwọn olùmọ́ni torí pé in ọba ti sọ síwájú ni nípa pé tọkọtaya tí wọn ò bá lè gbé pẹ̀lú ara wọn gbogbo gbìyànjú la gbìyànjú tọ́jú pé túláàsì wọn gbọ́dọ̀ pínyà ni kí wọ́n mọ̀ pé sẹ́ ọlọ́run bá tún fi ń rinlẹ̀ fún wọn pé òun lòun ní gbogbo tí ń bẹnu sámà àti ilẹ̀sẹ̀ mọ́ ti torí pé ìjókòó yìí tọkọtaya wa dópin kọ́ wa mọ̀ rúkú tó bó mo ṣe á fẹ́ sí ọlọ́run ọba ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ lópin ìgbà tó bá fi lè jẹ́ pé pẹ̀lú ìpayọ̀ ọlọ́run ọba kìí sábòsí ló ṣe ìpayọ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀ ogun ẹjọ́ àti tẹ̀lé ṣùgbọ́n ọlọ́run ọba ò ní kọ́ yọrí sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹgbàá pé ọlọ́run ọba ní ó ṣe fún yín sẹ̀ nínú gbogbo tẹ́ ní bùkátà sí ọlọ́run ọba ló ní gbogbo tí ń bẹ́nu sánmà àti ilẹ̀ ìdí ni tó fi jẹ́ pé ó tó lẹ́ńtẹ́ lè fẹ̀yìntì ó tó lẹ́ńtẹ́ fi ọkàn balẹ̀ lé lórí pé ṣèbọ́lọ́run ti sàdéhùn rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba ìnira rẹ̀ látàrí pé kí ni o látàrí pé ọgbà ọlọ́run ọba gbọ́ ẹ rí i pé nu aya ọsọmọ intanti ṣàlàyé rẹ̀ bọ̀ láàrin tọkọtaya torí pé lẹ́yìn rẹ̀ lọ́lọ́ba mú aya ìwà ṣùgbọ́n lọ́ba wa tún tún sọ́ńbì ẹ rí i pé ń ọlọ́run ọba ń sọ̀rọ̀ ń bẹ̀rùn nípa pé obìnrin lè yọ̀ǹda àwọn ẹ̀tọ́ rẹ̀ látàrí pé kán lè bá àjókòó àlàáfíà pẹ̀lú ọkọ rẹ̀ kó lè bá àmọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀dẹ́ ọkọ rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ṣe àlàyé fún wa pé ṣùgbọ́n káwọn ọkùnrin kápáyọ̀ lọ́hùn àríwẹ́kọ̀ akalánà ọlọ́run wa tún sọ kìí sẹ́yìn nìkan o gbogbo àwọn ẹni tí wọ́n síwájú yín náà bá sì pa wọ́n láti pé kí wọ́n jẹ́ olùpayọ̀ ọlọ́run ọba nù torí pé gbogbo ohun tó ọba ṣe lẹ́sìn tí ọba ti sípayọ̀ ọlọ́run ọba ń bẹ ọlọ́ọ̀bù ò ní gbà o torí pé ọlọ́run ọba ní ìnàmà yàtà kọbalùláhù mínà mùtàkìn kìí gbogbo èèyàn náà lọ́lọ́run ọba gba iṣẹ́ wọn o ọlọ́run ọba máa gbaṣẹ́ àwọn ẹni tí wọ́n jẹ́ olùpayọ̀ ọlọ́run ọba nìkan ni. Kani nítorí délé jẹ́ ti ń páyọ̀ ọlọ́run ọba ìdí ní tó fi jẹ́ pé ìlàsọ tẹ́lẹ̀ tọ́lọ́run ọba sọ fáwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìkànnì òun náà ní pé kí ni o kí wọ́n páyọ̀ ọlọ́run ọba nítorí délé ìdí ní tó fi jẹ́ pé inú àwọn aṣíwájú rere inú àwọn àgbàfà tí wọ́n kọjá ọ̀pọ̀ ọgbà tí wọ́n bá bára wọn pàdé inú tí wọ́n máa kọ́kọ́ sọ fún ara wọn náà ní pé ẹja bẹ̀rù ọlọ́run wọ́n máa rán ara wọn létí pé ẹja bẹ̀rù ọlọ́run kọ́dà inú àwọn àfáà zamani nínú tí wọ́n sọ fún wa pé àsìkò káwá ti sheikh albani lẹ́yìn gbàtà ti kó ní tí wọ́n kó ní saudiya tí wọ́n padà lọ eh, sheikh bimbaz invite wọn tí wọ́n lọ wọ́n tó jókòó tí wọ́n pẹ́ tí inú ilé sheikh bimbaz ni wọ́n sùn torí tí wọ́n bá lọ saudiya àwọn èdè síbòmí àfi ilé sheikh bimbaz ńgbà wọn afẹ́ ya àwọn ọmọ kí tí wọ́n àbẹ̀wò ara wọn láwọn rìn kàyà lẹ́nu ńgbà tí wọ́n débi ibi tá a fò ti wọ bàálù ṣẹ́kà albani ṣẹ́kà bíbá tí wọ́n dé ẹnu bàálù wọ́n ní the last thing tí wọ́n sọ náà ni pé albani wọ́n sọ fún bíbá pé ya bíbá ìtẹ́kìlá ìdẹ́ bíbá páyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni bíbá ní wọ́n kàdálíkà òsíkà ya albani ìtẹ́kìlá páyọ̀ ọlọ́run wọ́n sọ with sincerity ṣùgbọ́n àwọn lónìí tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ tó bá ní ẹ̀já bẹ̀rù ọlọ́ ẹlòmí ọmọrùpọ̀ bóun wàlá ẹlòmí ọmọrùpọ̀ bóun pẹ̀lẹ́ àbẹ̀rù ọlọ́ ni là àsọtẹ́lẹ̀ ọlọ́ ètò ìmọ́lọ̀ ọba sọ fún anabi rẹ pé yá àyíwá nàbí yù tẹ́kìlá ìdí anabi ọlọ́ ẹ̀wọ̀ wà lọ́ba sí àdírẹ́sì ọkọ̀ yá muhammadu yá àyíwá nàbí yù anabi ni ọ ṣùgbọ́n páyọ̀ ọlọ́ yọ alóde lónìí tí wọ́n ní kí wọ́n páyọ̀ ọlọ́ tí wọ́n gẹ́bọ́lọ̀ ọba ti sọ fún wa nínú alukur'ani wọ́n ìdá kílẹ̀ láhù tẹ́kìláha akadàtú lè ìzàtú bil ism. ẹ̀rí tí wọ́n bá ní ọpá yọ̀ lọ́n ìgbérago wa gún ẹ̀mí náà ẹ̀mí náà lọ́n bá wípé ọpá yọ̀ lọ́n. wọ́n lẹ́nìkan láàfin ọba wọn fẹ́ sìn kankan wọn bá ní tọ́ ọba ẹ̀já bẹ̀rù ọlọ́n kò tí ì sọdẹ́lẹ̀ tá a ti wọ́n ti gbé ńlẹ̀ ìpè ọlọ́mọ sọ fọ́ bá pẹ́kọ́ bẹ̀rù ọlọ́n kí ló dé akadàtul izzatu bil ismi ìsẹ́mi náà lọ́wọ́ sọ fún pé kí n páyọ̀ lọ nítorí di ilé ẹ̀wọ̀n tó ọlọ́wọ́n bá sọ ń bì ọlọ́wọ́n bá ní asọ́tẹ́lẹ̀ ìkéṣẹ́ ìnìkanlá ní ẹ̀mọ́ páyọ̀ lọ́hùn àwọn ẹni àkọ́kọ́ níta àfipá àwọn náà lásẹ̀nu ànìtẹ́kùlá kí wọ́n páyọ̀ lọ gbogbo ń téyàn ó se wàláhì kọ́kọ́rọ́ àṣeyọrí rẹ̀ náà ní kí ni o ìpáyọ̀ lọ́hùn torí pé ọlọ́wọ́n bá sọ pé wọ́n máa ń yẹ yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib gbogbo onú ìnira tó ọba wà sáti bẹ̀rù ọlọ́run ọlọ́run ọbọ̀ ọbọ̀ ọwọ́ ọ̀nà àbáyọ lọ́nà tó lérò wàláì ọlọ́run ọbọ̀ ọbọ̀ wà ọ̀nà àbáyọ sáti páyọ ọlọ́run eléyìí táwọn olùmọ́ fi sọ pé gbogbo bí àsìkò tó ọba wà gbogbo tó lè wọ ọmọ ẹ̀sẹ̀lẹ̀ sí ọ sáti kọ́kọ́ bíra ààrẹ léèrè pé kí lọ́lọ́run ọba fẹ́ kí n se nírú àsìkò tí mo bá wà nù kọ́ndíṣàn báyìí kí ni tọ́lọ̀ wọn bá ń fẹ́ kí n ṣe yálà lásìkò dùnú ni àbígbọ̀ kan bàjẹ́ yálà lásìkò ni àbásìkò nira salnafsaka kama da yuridu allahu minni fi hadha almawqif dira rẹ kilo kí lọ́lọ́run ọba ń fẹ́ kí n ṣe nínú àsìkò tí mo wà yìí eléyìí ní dékẹ́dọ̀ sàṣeyọrí nítorí di eléyìí ọlọ́run ọba ńlójọ́ mẹ́nu ba gbogbo ẹ̀ kápáyọ̀ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì náà ni pé ká tún máa rántí pé ọlọ́run ọba lónìí gbogbo tí ń bẹ́nu sámà àti ilẹ̀ o ọlọ́run ọba wa ní wu ọlọ́run ọba gbogbo tí ń bẹ́nu sámà àti ilẹ̀ ẹ̀yọ́ ni ẹgbọ́ o ẹ̀tẹ́ ti ẹgbọ́ dáadáa ìyẹ̀ṣà tọ́ba wu ọlọ́run ọba yudhihibokum ayuhannas ẹ̀yọ́ bọ́ba wu ọlọ́run ọba gbogbo yín ní ọ̀ka kó lẹ́lẹ̀ kan náà má rò pé pípọ̀ tẹ pọ̀ lórí ilẹ̀ ẹ láǹfààní kàtà ń ṣe fọlọ̀ tọ́ba wu ọlọ́run ọba yudhi ibukum ayuhannas yọ ọ̀ka yín kó lórí ilẹ̀ ọlọ́run ọba ní wáyà ti bi àkàrí ọlọ́run bó máa rẹ̀ lòmíwà tí wọ́n máa sẹ̀mí lórí ìyẹ̀pẹ́ tẹ́yìn bá ń rò pé ẹ̀yìn ní ẹ páyọ̀ ọlọ́run ọlọ́run bá ẹ ẹ máa máa lérò pé tẹ́ ń sin ó ní kankan tí ń jẹ́ àǹfààní fọlọ́n ọlọ́ba ló kò síbẹ̀ o tọ́lọ́n bá bá ka yín kú onú ayà yìí ó ní wàyà ti bi àkàrí ọlọ́bọ̀ máa wọ ẹlòmíì wà inú ayà mi ọlọ́ba ní tọ́wọ́n bá ka yín kú lórí rẹ̀ yẹ tábìl kọ́ọ̀mọ̀n gáírọ̀kùn àwọn ẹlòmíì yàtọ̀ sí wà ẹ̀ mi bá dìkùn kọ́ọ̀mọ̀n àkàrí ọlọ́wọ́ yàtọ̀ sẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí wọ́n máa sẹ̀mí lórí yèpẹ̀ kí wọ́n máa dárò lé fún yín lórí yèpẹ̀ kò sí tẹ́sì nítorí ìdí eléyìí ọlọ́run ọba nu àyà mi ó ní wàyà ti bi xalqin jadid wàláyé tọ́lọ́run bá bá ka yín kú lórí ilẹ̀ ọlọ́run ọba ó sì sàwọn ẹ̀dá tuntun mi tọ́jẹ́ pé ẹ̀yin kọ́ ọmọrú wọn ọlọ́run ọba ó sì dà wọn sórí yèpẹ̀ kéé ṣe pé kò sẹ́ńtọ́lọ̀ ń ọba lé ní ọmọ ẹgbẹ́ lórí pẹ̀lójó fi yín lẹ̀ àwọn afọ́nitẹ́fsì ní fi hádì àyà inú àyà fihi tahdidun shadid wa takhwifun liman yukhassir fi wajibihi ìbanilẹ́rù ìdẹ́rùbani tó pọ̀ ìpè làákà ẹni sí pé kóńkálukú ronú sí ti ń se o àyà yìí lórí gbogbo ẹni tó bá ókú díẹ̀ káàtó nínú tọ́jú ọ̀nà èèyàn lórí rẹ̀ tọ́lọ́wọ́ bá se lọ́nà èèyàn lé lórí ìyẹn ni pé bọ́bá wu ọlọ́run ọba wà láìyọ́ kàyín kó lórí ilẹ̀ o tọ́lọ́run bábá lóhun lè ka gbogbo ẹ̀dá rẹ̀ kó lórí ilẹ̀ pátá tí ó sì sí tí ó ṣẹlẹ̀ ìwọ kan ṣoṣo tó ń sẹ́lọ̀n orí pẹ́kọ́ ló mú ọ kó lórí ìyẹ̀pẹ̀ gan kò sẹ̀sẹ̀ tí ọmọ àwọn olùmọ́ni eléyìí ẹn tó kù díẹ̀ káàtó nínú tí ń min amirin wa mahmud àtàsíwájú àtọmọlẹ́yìn kọ́ńkàlùkù ọmọ owó bo lòun ti bukú kọ́dà wọn ni wàhálímín wàjáhì àtọ́nímímà àtàláìmọ̀kan kọ́ńkàlùkù owó bo lòun kù sí o kọ́sà sí túnṣe torí pé ọlọ́ọ̀bá ń sọ fún òun lè káwa kó lórí ilẹ̀ o òun lè káwa kó lórí ilẹ̀ tí ó sì sí ti ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní wàhánìyìn awfaqir àtọlọ́lá àti tálíkà ònkàlùkọ́ páyọ̀ ọlọ́run kó sì mọ owó bí tó ń kú sí torí pé ìsẹ́lọ́n tí tálíkà ń sẹ́lọ́n ọlọ́ọ̀bá lè ti torí ibẹ̀ páyé rẹ̀ ìsẹ́lọ́n tí tálíkà àtọ́lówó sẹ́lọ́n ọlọ́run lè ti torí rẹ̀ páyé rẹ̀ o àsọ́níkálukú nù wa.

wa in tatawallaw yastabdil qauman ghayrakum thumma la yakunu amsalakum ẹ̀yin tẹ́ wà lórí yẹ̀pẹ̀ tá bá ní ẹsẹ̀ tọ́lọ́n tẹ́ ẹ̀kọ́ ọlọ́run bá lè kàyín kó kó sì máa wọn ẹlòmíín wà tí wọn ní dàbí ẹ̀yìn tí wọ́n mọ̀ ṣẹ́ lọ tọ́gbà wọ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ní ayà ọlọ́run bá fi ń kìlọ̀ fún wa ìpè kó ń kálukú kó bira rẹ̀ léèrè ibo mo bùkù ibo ló kù káàtó sí kọ́ ọ lọ ṣàtúnṣe torí pé òdìdì ní kú ọba o òdìdì ní kú ọ̀bọ̀ mọ́ ma fọkàn sí pé ma tù bá tọ́ba yá àà ńgbà ọlọ́ọ̀bá sí tọ tọ́ba ka ọkọ́ lórí iye pé ọ́tá náà nù ọ̀ láǹfààní àti túbá ni wákàánà allahu aláàdáàdì kàkàdíra mọ́ rò pé sọ́lọ́ ka gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó lórí ilẹ̀ lẹ́ẹ̀kan náà ni rántí o dájúdájú ọba lágbára àti wàláì kò sẹ́ni tí ó kọ́ dínà ọlọ́ntọ́lọ́n bá fẹ́ ṣe torí pé kò sẹ́ni tọ́lọ́n wá mọ̀ràn rẹ̀ kó tó dá wa sórí iye pé kò sì sẹ́ni tó kọ́lọ́n ọba lọ́kọ́lọ́n owó tó dá wa sórí iye pé dẹ́gbò pé ọlọ́run kó tí wọ́n bá ka gbogbo ilé ńlẹ̀ kí làwọn èèyàn ó wì kí làwọn kì í ọ̀sán kò sẹ́ni tí ọlọ́run léèrè láyùs alu ama ayẹ falu ọhún yus alu ìwọ lọ́fẹ̀ẹ́ ẹsẹ̀ nǹkan ní ìsọ́n tí wọ́n bá gbogbo àwọn eléyìí tí wọ́n bá

nítorí di ẹlẹ́kọ́ ní kálukọ̀ ọ̀jẹ́ ti ń páyọ̀ ọlọ́run sì máa rántí péjọ kan ó kó lórí ìyẹ̀pẹ́ o tọ́ padà sọ́dọ̀ ọlọ́run láti lọ ṣèṣì rosẹ́ rẹ̀ kọ́lọ̀ ọba jẹ́ kí ajẹ́ tí ó parí pẹ̀lú imani ọlọ́run ọba ní. máa náà yìí lùtàwá bá dúnyà fàáyín. عند الله ثواب الدنيا والآخرة نعم ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ní man kánà yorí ìlú tàwàbà dúnìyà ẹn tó bá jẹ́ pé ẹ̀sàn ilé ayé ń bí lòun fẹ́ síngbà mi gbogbo tí wọ́n sàdéhùn fẹ́ lómi pé ọlọ́ọ̀bá sọ báyìí lálìjẹ náà ọlọ́ọ̀bá sọ báyìí lálìjẹ náà ẹn tí ọmọ ọlọ́run kí ni ọmọ wípé ẹ̀sàjà àgbàtayé yìí táàmà bọ́rún ó ṣe rí ẹn tí máa nìrì òkun lélẹ̀ òun nítorí délé ń tọ́ bóhun jù ní pé bóhun ti ta yóò ṣe ní bọ́ kọ̀ọ̀bá ọ̀run ọ̀bá bàjẹ́ alába ni ẹ̀ ìwọ́tọ̀ ń wálé ayé tọ́jẹ́ pé gbogbo tiẹ̀ kí ni tó rìn lé ayé lọ bá ọ rántí ò fẹ́ ìndàláhi tàwáàbù dúníà wàl áhìrà ń lé lé ayé tayé ìbọ́lọ̀ lónìí tayé àti tọ̀run gbogbo ẹ̀ ọlọ́run ọba lónìí o lè títorí pọ́ùn wálé ayé kọ́ ọ má ṣe tọ́lọ́hún ilé ayé òun gan ọlọ́run ọba lè mọ̀ fún un kí lọ́wọ́ àti kò kú sí ní tó ṣe òkú níbi ọlọ́run léèrè torí pé ọlọ́run lónìí méjèèjì bọ́ ọ bá sì ṣe tọ́lọ́hún ìyẹn ò túmọ̀ sí pé ọlọ́run ní fún ọ láyé àtọ̀run ọ̀hún papọ̀ ṣèbí ọlọ́run bá ṣàlàyé fún anu alukọ̀rání inú ọmọ ẹ̀dẹ́ ènìyàn aláwẹ̀ tí sọ́kọ̀rọ̀ bánà ọlọ́run sáà ti jẹ́ àríkàyè tá a bá dọ̀rùn àmọ̀ bá ti máa ṣe bẹ́ẹ̀ lómi ó ti máa sọnù ẹ sáàjà àgbàtà yìí ní tá a bá dọ̀rùn ọlọ́ọ̀kọ̀ àmọ̀ ṣe ẹ̀gbọ́n nǹkan ọlọ́run bá ní yọ ọmọ tọrọ pé ilé ayé ń bì ní ẹ fún bá ní wàmọ́ aláwọ̀ fi àkẹ́rọ̀ ti mìíràn khalaq irú ẹni bẹ́ẹ̀ kò nípe kankan lọ́rùn o torí pé ntọ́dún ńlá òun náà láyé yin zafi jẹ́ Allahumma la taj'al ad-dunya akbar hammina Allahu ma jọ jẹ pe ile aye lo mumu le ni waju ibo ni nlo in waye lo ibo lo ntin bo in o waye lo ki lo nse ile aye na ni le la ilaha illa allah ko fi be la ti ko kai pe orun lo hun wa Allahu ale ki ola inu aya ko so fun wa pe man kana yuridu al-ajilata àjálná lahu fiha máa nà ṣá olímọ̀ nurid ẹn tó jẹ́ pélé ayé lòun wá kò sí tọ́kàn pẹ̀lú ọ̀run ayé ayé ayé ayé lòun wá ọlọ́run ọba ni tọ́ bá wù wá tẹ̀bí ilé ayé ní kánjú pé kásá sóun lẹ́sàn kọ́sárì tó ń wá a lè fún ilé ayé máa nà ṣá in tó bá wù wá là fún ó kéré ní àbọ́pọ̀ gbogbo ẹ̀ là fún ṣùgbọ́n òun náà lè má nurid ẹn tó bá wù ọlọ́run ọba ni ó ṣe fún òun má ti torí pé má fọkàn sí pé tọ́ bá ṣe tọ́lọ́ ló fi ráyè o wàláì o lè má ṣe tọ́lọ́ káyé náà tuntun mọ́ wa bọ̀ ọ wà dẹ́n tó jẹ́ pé kò rí tayé kò rí tọ̀run nítorí ìdí eléyìí gbogbo àwọn aya yìí wọ́n ń sọ tùmọ̀ kan náà lórí pé mọ́jọ jẹ́ròǹgbà rẹ̀ ayé nìkan ṣùgbọ́n kò sí ní tó burú kọ́ wálé ayé o kọ́ wa bó ṣe sẹ̀mí dáadáa lórí iyẹ̀pẹ̀ torí pọ́lọ́ ọba fi wípé ọwà nú àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n mọ̀ sọ pé rọ́bànà áti na fi dúnìyà hasanatan wọ́fìl áhìrọ̀tì hasanatan wọ́kínà àdábàn náà ṣùgbọ́n ọlọ́run ọba ò ṣe dáadáa fún wa fún wa ń dáadáa láyé ń bì fún wa ń dáadáa lálkìyàmà ọlọ́run tọ́ ọba ní dáadáa láyé fi ra ọ̀run ni o torí tí wọ́n sọ fún o kọ́ọ̀rù káyé jọ ṣùgbọ́n tí wọ́n sọ fún ní pé wọ́n bu tẹ́sí fi máa àtàkàláhù dára láàkírà inú tọ́lọ̀ wọn bá fọ́ ẹ gbọ́ kí ma àwọn wọn bá wọn ni fi máa nínú tọ́lọ̀ wọn bá se fún o sì fi díẹ̀ ra allahu akbar wọn ní gbogbo tọ́lọ̀ ọba kó fún ọ ó ṣe fi rọrùn mímá àtàkàlà ọ̀bùtẹ́sì fíìmá àtàkàlà díẹ̀ nù tọ́lọ̀ wọn bá ṣe fún ọ ẹ̀rì àpèjúwe rẹ̀ wò zaka ó lòó tọ́pọ̀ rẹpẹtẹ ọlọ́ba ni ọ̀dà ti ogójì ìwọ nìkan kó kó kan ni ó pín ẹlòmíì tí ọyọ ń zaka rẹ yóò pè fún one thousand people wọn sì tún wá pé inú wọn sì mọ̀ nípa àwọn arìnrìn gbà one over forty ẹ̀ẹ̀kan lọ́dún kìí ṣe gbogbo oṣù kìí ṣe ọ̀sẹ̀ ọ̀sẹ̀ o ẹ̀ẹ̀kan lọ́dún àmọ́ wà láì ọ̀pọ̀ ẹ̀dọ́ òní lè ṣe torí pé ilé ayé ló múmú láyé àwọn ọ̀kan nínú àwọn nínú àwọn aṣíwájú lórílẹ̀-èdè ó ti fàyẹ́lẹ̀ inú tí wọ́n sọ ní pé ọgbọ́ wá sí pé kó se kọyọ̀ zaka ńgbà tí ó yọ ó rí ni hundreds of millions tàbá ni a ṣe tó tó ra ọkọ̀ ojú omi mẹ́rin márùn lọ́wọ́ àlọ́ kún fáwọn ẹnìkan ọlọ́run má implication tó yẹ ká orin pé ká ní wọ́n ní nìsín in tí ó yọ nù dúkìá rẹ̀ 300 million lówó zaka ẹ times ẹ times forty ni dúkìá rẹ̀ o ẹ times ẹ times forty, ìní dúkìá rẹ̀ tí wọ́n lè ṣèṣirò torí pé ẹlòmíì wọn lè ṣèṣirò dúkìá rẹ̀ gan torí gan ò lè tẹ́ ẹ bá lẹ́ ṣèṣirò rẹ̀ ọdún ó ti yípo ẹ̀ ti parí torí tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ka pé kọ́mpìnì báyìí kọ́mpìnì báyìí ṣíà báyìí ṣíà báyìí ẹ mọ̀ ibi tẹ́ǹtì ń lé kan náà lọ mí ò ti máa yọ. gẹ́gẹ́ bí ẹnìkan lórílẹ̀-èdè n ò lè calculate wealth rẹ̀ làfáwà kan sọ wọn gbà ní pé wàláì tí wọ́n bá ti bẹ̀rẹ̀ lè yóò ti pé ya àwọn afáàní sórí tó sè wọ́n ní pé tọ́ba kẹ̀tì pé èlò ń total balance tó lè rántí kàyọ one over forty rẹ̀ kó ṣe sàrà kó kó fi ṣe zaka máa lọ ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn nù ọlọ́ba sọ fún wa ń máa ń ká náà ríru sàwábà dúnìá ẹn tó bá jẹ́ pé lé ayé rọ́sàmù mú lẹ́mìí rẹ̀ kí lọ́lọ́ bó ṣe fún láyé lọ́dà láàmù kọ́dà ẹlòmí olóhùn tẹ̀sìn ṣùgbọ́n tọ́dà láàmù kí ni ó rì níta yé ni kí ni ó rì níta yé tọ́ba rí nǹkan dáadáa táyé yọ ànàtẹ̀lẹ́ pé tó fi yẹ kéèyàn ọmọ ṣẹ̀sìnú aláàtúfi yẹ kéèyàn gbárùkù tẹ̀sìnú torí mi tàfsírì ló ti rẹ̀ nìbùn lówó kìsẹ́ láǹfààní ká mọ̀ lọ tẹ̀síìrì báyìí ẹ̀gbọ́n kìsẹ́ yìí láǹfààní ká mọ̀ lọ tẹ̀síìrì tọ́ba jẹ́ yìí ló ń lé mọ́ dàrẹ̀ láàmú fàíndàláhì tàwáàbù dúnìá wà láàkìrà wà lọ́dọ̀ ọlọ́run wà lọ́dọ̀ o ṣe ń tọ́lọ̀ ń pọ́ láti ṣe ó fi ráyà tọ̀run ni ìdí ní ìtọ́kan náà mina al-ulama náà àwọn olùmọ̀ tí wọ́n pààyàn inú ọ̀rọ̀ ti ń sọ ó ní iná láha lẹ́míà àdùrkọ́wùmán záwà ánhùmù dúnìá fàásọ́wù wọ̀lẹ́mí àdùrkọ́wùmán àtọ́hùmù dúnìá fàátọ́hùwù ọlọ́run ọba ò ní bá àwọn ẹni kò ní láwìjáre ọlọ́run ní fún wọn láwìjáre ní ọgbẹ̀ndẹ̀ àkèyàmà o àwọn ta ni àwọn tí wọ́n ti torí ipá wọn ò lówó lọ́nà ò òsín lọ́hùn nígbà tó ayé náà ásájì àmúná na ẹni ọ̀já aráyè kírun ẹni ọ̀já aráyè gbàwẹ̀ dáadáa wọ́n ṣe tàràwí ni ọ̀já lómi òkè o wàláyé àwẹ̀ bẹ̀rẹ̀ wọn kí ásámú ájì àmú lẹ́lòmí ìsagbọ́sá bẹ̀rẹ̀ ní òjò kírun o ní ásájì àmú là eléwọ̀n ẹ̀ sàwíjáde tó fi bọ́ wájú ọlọ́run bó ti ti jẹ́ pé ọlọ́run ọbọ òní dí àwọn àjọ kan ń yá pé torí pé òun ti fún wọn láyé tí wọ́n sì fi ṣètò ọlọ́run ọlọ́run òní ti torí bẹ́ẹ̀ jẹ́ yá ìbákanu hadithi záàbà ahalu dùsúrí bíl ujúri àwọn oní dúkìá àwọn ọlọ́lá wọ́n ti kó ládà lọ tán yẹ bá àwọn tálíkà nù àwọn sàábà sí lọ sunkún bá nàbí sallallahu alayhi wa sallam wọ́n ní rí ànábì ọlọ́run àwọn ẹ̀ńtọ́lọ́run ọba rọ̀ lọ́rọ̀ nù wa wọ́n ti kó ládàá lọ tán kí ni jẹ́ pé wọ́n kó ládàá lọ tán wọ́n ní yasumuna kama nasum bá ń sẹ́ ń gbáwẹ̀ làwọn náà ń gbáwẹ̀ yusoluna kama nusolli bá ń sẹ́ ń kírun làwọn náà ń kírun tá a bá kí ọ̀ràn àyàn àyàn náà fìlà àyàn náà fìlà lóru gbogbo ẹ̀ làwọn náà ń se ṣùgbọ́n o wàyà tasọ́dàkó na bí fòdólè àmúwálìhìn ṣùgbọ́n nù tó àjẹsẹ́kù nù dúkìá wọn àwọn fi ń se sàrà ìtumọ̀ rẹ̀ ní pé awagun ò tí yóò lébò pa àti sàrà wọ́n ti kó ládá lọ tán annabi ni ọyẹ ẹ̀wà ẹ̀jẹ̀ ń kọ́ yín ní tẹ́ẹ̀mọ̀ sí annabi kọ́ wọn láàzùkárù ẹlọ́mà sàdúà ẹlọ́mà sí subhanallah alhamdulillah illallah wa láhùn akọ ẹlọ́mà sí bọ́yẹ̀ ẹlẹ́lẹ́ wọn bá táwọn bá ná dúkìá ẹ̀yìn ti ná yòónù wọ́n lọ lẹ́yìn gbàdé àdúrà tá nẹ́bí kọ́ àwọn àtàríkà àwọn olówó náà bá ń se wọ́n bá tún padà wá sọ fún nẹ́bí sọlá àṣẹ ànẹ́bí ọlọ́n ìntọ́ ọkọ àwọn náà máa tún lọ sí àwọn olówó ìtumọ̀ wọ́n máa tún se yẹn ní ìjọ ní sọ fún wọn pé káwọn mú sùúrù báyìí tí gbogbo àwọn fẹ́ kó tani ànẹ́bí sọlá àlẹ́ wàsálàm ní tọ́ba wá dàbà wọn dálíkà fọdùláyò tí ì mọ̀ yẹn ṣá àjùlọ ọlọ́run ọba lẹ́yìn ọlá ilé ìtàwọn olùmọ́bí sọ pé tí a bá wo ìta àwọn al'asharar al-mubasharu na biljanna àwọn mẹ́ta àwọn mẹ́wàá inú àwọn sàábí annabi sallallahu alaihi wasallam lẹ ní jókòó kanáà tá annabi lọ́mọ alìjanna ni wọn annabi sì sí àwọn mẹ́wàá oni abubakar filjanna umarun filjanna osmanun filjanna aliyun filjanna tó fi ka àwọn mẹ́wàá tọ́lá zubair àti abdulrahman bin auf sa'idun àti sa'id àti sa'ad sa'idun wa sa'adun wa ibn aufin wa tal'atun wa amiru fi wa zubairu al-mumadda'u ọkà àwọn mẹ́wàá anabi níjókòó kan anabi lọ́mọ aljanna ni wọn àwọn olùmọ́nígbà ta wo ìsẹ̀mí wọn kò sí tálíkà nù wọn allahu akbar kò sí tálíkà nù wọn àti wọn ní ti dúkìá ṣùgbọ́n kọ́ jẹ́ pé kìí ṣe lérò ń gbà wọn èròǹgbà wọn ni pé wọ́n rí tayé kí wọ́n fi ra ọ̀run ni ní lọ́rọ̀ bá ti sọ fún wa ń bi pé mọ́ńkánà rídò tàbábà dúnìá ìwọ́n tó bá fi lè jẹ́ pé èrè ayé nìkan ló múmú lẹ́mìí rẹ̀ ó ṣe mistake àà rántí pé àti tayé tó ń léwu àti tọ̀run tá a ní ọmọ gbàgbé rẹ̀ ọlọ́run ọba ló ní méjèèjì o ọlọ́run ọba ò sì ní títorí pé òun fún ẹ̀dá lọ́kàn kò ní fún ní kejì ìpè torí pé ọlọ́ba ti fún ọ láyé kò ní fún ọlọ́run kì í sanmọ́jẹ̀mú ọlọ́run tọ́lọ̀ bá bá fún ọ nítayé tó o fi ra ọ̀run ọlọ́ọ̀bù fún ọlọ́run kọlọ̀bù kọjá rí dáadáa láyàtọ̀ ọlọ́ọ̀bá ni wọ́kánà láhù sẹ̀mí àn basira dájúdájú ọlọ́ọ̀bá jẹ́ ọba tí gbọ́ kò sí ń tẹ́ tọ́lọ̀ọ̀bọ̀ gbọ́ o basira kò sí ń tọ́lọ̀ọ̀bọ̀ rí o gbogbo ẹ̀ pátá kò sí ìtọ́pamọ́ tọ́ ọba ṣe dáadáa ọlọ́ọ̀bá mọ̀ tọ́ ọba sọ dáadáa ọlọ́run ọba mọ̀ tọ́ ọba bá ṣèdàkejì tó o sọ̀dàkejì rẹ̀ kò sí ìtọ́pamọ́ sọlọ́run wọ nìkan lọ wà nù yàrá rẹ̀ rántí ọlọ́run bó ṣe wọ nìkan lọ wà ń sọ́ọ̀bù rẹ̀ rántí ọlọ́run bó ṣe wọ nìkan lọ wà lọ́fíìsì rẹ̀ ọlọ́run kò sí o sì tọ́pamọ́ sọlọ́run ìwọ ló ń ṣe àṣepamọ́ ló o gbogbo tó ń wá ṣe àṣepamọ́ dáadáa fúri ara rẹ̀ kọlọ̀bọ̀ sàmànà wa ọlọ̀bọ̀ bá àríkẹ́ ọlá ni. yá ayyuhan na bilkisti shuhada alillahi walau ala anfusikum hmm. walau ala منكم أو الوالدين والأقربين نعم إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما نعم فلا تتبعوا الهوى أن تعدلوا نعم وإن تلووا أو تعرضوا فإن إن الله كان بما تعملون خبيرا ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá aya tí wọ́n kà fún wa ọlọ́ọ̀bá bá wa sọ̀rọ̀ nípa ìjẹ́rì lori bá fẹ́ jẹ́rì lórí kí ni ẹtikẹ́tì bá ti jẹ́rì àkírọ̀ yẹn ká sọ wàláwọ̀ àlàm ọ súnmọ́ kọjá pé onímúnà pẹ̀lú gbogbo ní tàǹtí ẹ̀wọ́n gbàgbé pé a sọ̀rọ̀ nípa àtúnṣe láàrin tọkọtaya ìbí à ń sì ti ń sàtúnṣe àwọn ẹnìkan náà wọ́n wà jẹ́rì ọlọ́ba wa fẹ́ pa kéèsì wá síbi ẹ̀rí tá a jẹ́ o ọlọ́ba ni ya ẹ̀yí na àmàmì ọlọ́ba ni mo pẹ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ń tá a sọ ń bí ó ń bá olùgbàgbọ́ òdodo wí ni onígbàgbọ́ òdodo nìkan ni gbọ́ lọ́kàn rẹ pé a ah, ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n tí ó nígbàgbọ́ òdodo kò sẹ́ lè lápá lọ́kàn rẹ̀ torí kí sóhun lọ́lọ́run bá ń bá wí onígbàgbọ́ òdodo lọ́lọ́run bá ń bá wí ọlọ́ba ní ayọ̀ lẹ́dí na amọ̀nù ẹ̀yin olùgbàgbọ́ òdodo kúnú ọwọ́ àmì nàbí kìs ẹ̀jẹ̀ ẹni tí ń dúó lórí justice lórí àṣedọ́gba ẹ má jẹ́ alábòsí nu gbogbo ń tọ́ ọba ṣe jẹ́ ẹni tí ń ṣe àṣedọ́gba ẹ̀ńtọ́ wá lórí ńtọ́ jẹ́ òdodo lori lórí rẹ̀ ọlọ́ọ̀bá ni ṣúhàdá à ńgbẹ̀ bá fẹ́ máa jẹ́ tí ó jẹ́rìí sí nǹkan allahu akbar sí nǹkan ọ̀sẹ̀lẹ̀ kò sí bá èèyàn méjì ní jiyàn lórí nǹkan kò sí wa àfi ká wa àwọn náà láti ni wọ́n wá jẹ́rìí dínní tó fi jẹ́ pé òfin sẹ̀ríà yẹ bá nàbí sàlá àlè sàlámà sì sọ téèyàn méjì tí wọ́n bá ń se fanfa lórí nǹkan ẹnìkan ní lágbájá se báyìí fún mi tí ń ní rọ́ọ̀nì se bẹ́ẹ̀ lófin sẹ̀ríà albayyana tó alẹ́ mùdáì wàlìyàmínú alaman ankar ẹ̀ńtọ́ bá kílẹ̀mù nǹkan ipe ó se báyìí òun ni ó mẹ̀lẹ́rì wa kìí sẹ́ni tó bá sọ pé ń se lánàá mẹ̀lẹ́rì wa o torí ń gbà mí wàláyé àwọn adájọ́ ń gbà mí tí wọ́n bá rí pé èèyàn ọmọ òfin pàápàá jùlọ kọ̀ọ̀kan gbá lọ́yà wọ́n máa fi làákà rẹ̀ sí mẹ̀ǹgọ́ kan ládùúgbò wa bí wọ́n ṣe lọ gbé ńlẹ̀ nù ẹnìkan lọ́lọ́ fẹjọ́ sùn ipa àwọn ará ilé bí mẹ̀ǹgọ́ ni àbí kankan wọ́n sá mú wọn lù níbi tí wọ́n ti á lù ọ́ ní ọ̀sọ̀ àǹsẹ̀ tòun nù ìní wọ́n bá wá gbé mẹ́wùngwá máa gbé mẹ́wùngwá àti ẹni tí ó dájọ́ àsọ́ rẹ̀ ń tọ́lọ fẹjọ́ sùn ni another application kan ọ̀rẹ́ rẹ̀ ni mẹ́wùngwá ni èmi ọmọ kankan ẹ mọ̀ wá gbá adájọ́ alábòsí o inú kọjá bósí àbáyìmọ̀ kan ọ̀hánìkọlọ̀ mẹ́rin ẹlẹ́rìí wa. lọ mẹ́lẹ́rìí wá pé wọn ò jí fóònù rẹ̀ ankara ni òun deny ni ẹn tó deny òun nínú ọlọ mẹ́lẹ́rìí ọ òun ó bùra ni ẹn tó ní ni wọn establish rẹ̀ pé a ah, torí lágbájá wà ń nǹkan báyìí nǹkan báyìí ọgbọ́dọ̀ prove rẹ̀ wípé wọ́n gbé dúkìá òun kì í ń deny pé mi ò gbé wọn á ní ọlọ tó àbí lóòmù tí ń tọ́ka sí pé ó ṣe bẹ́ẹ̀ wà torí pé àlùbáyínà kìí ṣe rẹ̀kọ́ jẹ́ èèyàn ó láwọn kankan tí ń tó sùn ọmọ náà pé nǹkan báyìí ń tọ́sẹ̀lẹ̀ ń tọ́sẹ̀lẹ̀ ń tọ́lẹ̀ tí mo fi lóhùn ni bọ́yá fóònù yóò inú yàrá rẹ̀ mo ti rí báyínà kan lòun náà ọlọ́ọ̀bá ń sọ fún wa pé kúmù kọ̀wá mínà lè láì ṣúhàdá àbẹ̀lẹ̀kẹ́sì gbogbo bàtẹ́ bà jẹ́rì ọlọ́ọ̀bá tún ní lè láì ṣúhàdá àlìláà ẹ̀rí tẹ́ fẹ́ jẹ́ ẹjẹ́ nítorí tọ́lọ́hun gbọ́ntọ́ọ̀bà jẹ́rì sí bíra rẹ̀ léèrè o sallallahu alaihi wasallam níjọ́ kan annabi sallallahu alaihi wasallam bí àwọn sàhábì rẹ̀ wípé sẹ́ẹ̀mẹ́ tó tóbi jù báyìí ah, ọ̀yẹ́ ọba àwọn sàhábì lẹ́rù ẹ̀sẹ̀ tó tóbi bí anabi kìlọ̀ fẹsẹ̀ anabi ni tọ́ ẹ máa gbọ́ ẹsẹ̀ tó tóbi jù àkọ́kọ́ rẹ̀ ó náà ní ká sẹ̀bọ̀ sọ́lọ̀ sí sẹ̀bọ̀ sọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ kó pẹ̀lú wàlídẹ́yìn àti kéèyàn ọmọ àtàwọn òbí rẹ̀ lẹ́nu anabi sọ alakoko anabi sọ ẹlẹ́ẹ̀kejì sàábì ni wakana mutaka an awo mutaki an anabi fẹ ọfẹ gbẹ tí báyìí ni ló fi sọrọ alakoko wọn ni ẹ má sẹbọ sọlọ ẹ̀tẹ̀ ẹbọ̀ wà àwọn òbí ìgbàtà nàbí fẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹta nàbí bá tún jókòó sí ẹ̀ń tọ́ bá jẹ́ tíṣà àbí tọ́ bá máa ń pọ̀ ètò ẹ̀kọ́ bá nàbí ṣe tún jókòó sí ó ti pẹ̀ láàkà gbogbo wọn padà pé tọ́ ètò tún síríọ́sì ọ̀tẹ̀lẹ̀ o ànàbí ni wàṣà háàdà tó zù àtẹ̀rí èké inú àwọn ẹ̀sẹ̀ ńlá wájú ọlọ́run àwọn olùmọ́ nítorí kíni ẹ̀rí èké ní fún ẹlẹ́bi lẹ́lẹ́bi ó fi dá láre láláre ọ́ dẹ́lẹ́bi torí ẹ̀rí èké anabi ni ala wa qawlu zur àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rí èké nítorí délé ọlọ́ọ̀bá ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ́ ti ń jẹ́rìí láti dọ́gba lèláàyè lórí ọlọ́run ọba wọ́lọ́wọ́ àlá àwọn kọ́dà kọ́ jẹ́ pé ẹ̀rí tẹ́ jẹun orí yín náà ni ọ padà sí o tí mo bá sì sòdodo à ẹ̀mí gan wọ́n bó ṣe ṣe kọ́kàn ẹ̀mí náà o tí mo bá gbà pé lóòótọ́ lágbájá ló ṣe kínní wọ́n ní à ìbádọ́rí yín papọ̀ náà ni ẹ̀bí ń gbọ́ ọmú ẹ̀bó fún wọn náà ọlọ́ọ̀bá ni wọ́n lọ́wọ́ àlà àǹfọ̀sìkùn torí gbogbo ẹjọ́ tí wọ́n dà pọ̀ láyé ń bì ọ̀sán jùnà já ànàmà lọ wàlá ọ̀sán jùnà já ànàmà lọ aláwọ̀kọ́ awil walidaini kọ́dà kọ́ jẹ́ pé tọ́ bá o ó ṣeéṣe kí ntọ́ ń láburú tí ó tẹ̀yìn rẹ̀ yọ ó lè kan àwọn òbí rẹ̀ ọlọ́ọ̀bá ni ọgbọ́dọ̀ sàṣedọ́gba ọgbọ́dọ̀ jẹ́rìí òdodo ọgbọ́dọ̀ jẹ́rìí irọ́ kọjá òbí tó bí ọ ńlọ́kù díẹ̀ káàtó tó ṣe tọ́ ọ bá fẹ́ bàbá sọ sọ pé bàbá sọ ìyáwí sọ pé ìyáwí pé à ah, àbọ̀ máa lè ní ọ́ ni kò sí yùn bẹ́ẹ̀ iná ní bọ̀ lẹ́rù ẹbí aya lọ́jẹ́ sí ọ ni ọmọ lọ́jẹ́ sí ọ ni ẹ̀gbọ́n lọ́jẹ́ sí ọ ni àbúrò lọ́jẹ́ sí ọ ni tọ́ ọ ha tí wọ́n sọ̀rọ̀ nípa ìjẹ́rìí níwájú adájọ́ nínú ìsìláàmù wọ́n láwọn ẹnìkan wà tó jẹ́ pé kì í ṣe dandan gbọ̀n ká gba ìjẹ́rìí wọn gẹ́gẹ́ bọ́lọ̀ bó ṣe máa wá sọ ń bì òun náà ni pé tí wọ́n bá ń jẹ́rìí lórí pé kí wọ́n fi gba ẹnìkan lẹ̀ lẹ́ńtọ́jẹ́ bí wọn ànígbẹ̀rí wọn ṣùgbọ́n tí wọ́n bá ń jẹ́rìí ní ntọ́já tó dìjẹ́ lórí rẹ̀ á gba ìjẹ́rìí wọn ìyẹn ni pé ọmọ tó wá jẹ́ pé wọ́n sọ pé bàbá rẹ̀ ṣe báyìí ọmọ wọn á mú wá ìgbẹ́kọ̀ jẹ́rìí pé bàbá ò ṣe bẹ́ẹ̀ kí bàbá ò lè bọ́ níbi ìyà ní abẹ́ òfin ṣẹlẹ̀ àlọ́ tó sọ pé jùbúrù ọ̀lẹ́mà tí wọ́n lọ ọ̀pọ̀ àwọn fúkà tí wọ́n lọ nù ànígbà ẹ̀rí ẹrú ẹ̀rí bẹ́ẹ̀ ti pé nǹkan kó influence rẹ̀ ó ṣe ṣe kọ́mọ́sí àṣẹ lọ́gbà ṣùgbọ́n tọ́ba ilé wa jẹ́rìí nídàkejì lóòótọ́ bá mi wí àtàbí kí ló bàámi sọ bẹ́ẹ̀ sẹ́ bẹ́ẹ̀ torí pé n tí ẹ mú sọ bẹ́ẹ̀ kò ní sá máa má tìran aburú mọ́ bàbá rẹ̀ àbẹ̀ntọ́ jẹ́ rélétìvù rẹ̀ kọ́dà àwọn wípé kọ́dà ọmọ tó jẹ́ pé bí ọmọ ọ̀dọ́ ti ń gbénu lé tó jẹ́ pé kì í ṣe dandan gbọ̀n pé tọ́ba wá jẹ́rìí dáadáa lórí rẹ̀ ní kóòtù ká gbà o torí pé tọrọ kọ́bọ̀ ń lè influence tí ọ wà sọ àṣà gbọ́dọ̀ mọ̀ta ní jẹ́rìí nígbà wọn lọ mú ẹ ọ̀gá ń bí sẹ́tọ́ ẹlẹ́rìí òun làwọn ọmọọṣẹ́ rẹ̀ níwájú adájọ́ ànígbà o ànígbà torí pé n tó súnmọ́ jù náà ni pé one way or the wọ́n fẹ́ fọ́ ní solidarity ó súnmọ́ jù kí wọ́n mọ̀ wá jẹ́rìí òdodo ọlọ́ọ̀bá ni awil akọrọbi inyakun ghaniyan aw faqiran àwọn ẹni tá a lẹ fẹ́ jẹ́rìí lé lórí tá a fi ní ẹ gbọ́dọ̀ jẹ́rìí àbòsí ó ṣeéṣe kójó lówó ni àbí kọjá tálíkà àwọn olùmọ́ni ntí múyàn má jẹ́rìí òdodo lórí olówó torí pọ̀ mọ̀ ronú pé nǹkan kan ọ̀yọ́ yóò ṣe nǹkan kan fún ọ. má ti torí pé n tó rí gbá lọ́wọ́ rẹ̀ kọ́ ọmọ jẹ́rìí òdodo kọ́ wa sábòsí kọ́ jẹ́rìí èké ńgbà mi tọ́ tá a bá ti torí pé àárín nǹkan gbà lọ́wọ́ olówó bọ́yá ti torí rẹ̀ fi jẹ́rìí èké kẹtàríkà kìló tó ní tí ó fún wa àwọn olùmọ́ wà láà olóòbí ọlẹ́rì ọlọ́ọ̀bá ni mọ́ ti torí owó olówó àbáànú tálíkà kọ́ jẹ́rìí èké o ọlọ́ọ̀bá lẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ ọlọ́ọ̀bá ni àwọn èyí yòówù ìbáàjẹ́ yálà torí tó jólówó àbí torí tó jẹ́ tálíkà fọláhù awúlábìhìmá ọlọ́ọ̀lọ́yọ̀ páyàjọ àwọn méjèèjì lọ́wọ́ ọlọ́run ya páyà ju àwọn méjèèjì lọ rántí ọlọ́run máa rántí ọlọ́run wájú rẹ má rántí àwọn máa wọ ọlọ́run wájú rẹ̀ máa wò pé ah ọ̀nàdébù lágbájá àbí mọ́síńjà yìí máa wà lọ sọ pé nítòsí ọ̀dà bí máa wà lọ jẹ́rìí pé òun ló mú kinní ibi tí mo sì nù là máa síwájú báyìí má jẹ́ àtẹnujẹ tó ń wo pé nǹkan tó rí gbá lọ́dún olówó sí ọkọ̀ lọ́jẹ́ rí o fàláhù àwùlà àbíhìmá ọlọ́ọ̀bá ní fàlátà tẹ́bi olùhàwà àǹtàdìlù lọ́ba ní ẹ má fẹ́ nú o kẹ́ ẹ sàṣedọ́gba ń bí ti fẹ́ jẹ́rìí o má fẹ́ ti ní tó se fún ọ tẹ́lẹ̀ náà nǹkan kan wá sẹlẹ̀ wọn á ní ọ̀lọ́ jẹ́rì ọlọ́mù ọlọ́ba ni mọ́tẹ́lẹ̀ fẹ̀nu kọ́dá alukọ̀rá ni sọ fún wa pé wàlá ayẹ́jìrì máa nàkùn ṣànà ánù kọ́wmi àlá alá tàdílù ìyá ìdílù wọ akọ̀rọ̀bùlì tẹ́kùwà ẹ má ti torí ọ̀tẹ̀ tí ń bẹ láàrin yín àtijọ́ kan kẹwàá má sàṣedọ́gba ń bẹ bá ti fẹ́ jẹ́rì abẹ bá ti fẹ́ sọ̀rọ̀ wọn ẹ̀ wá ní sọ̀rọ̀ wọn dáadáa in tí wọ́n se ń dáadáa ní rí aburú náà lẹ́ni wọ́n se ṣe ọlọ́ọ̀bá lẹ́ẹ̀ síbẹ̀ o. ìdílù ọlọ́ọ̀bá ni ẹ̀sà sí dọ́gba ẹ lè takuwa yín ni ó mú yín súnmọ́ ni jẹ́ ìpayọ̀ mi sọ pé wàlá má tẹ̀lé torí jàmá wàlá ni yín tó burú ìdí ìtọ́lọ̀ bá fi sọ fún wa pé inú ẹni tí ó là òun náà ni wà náà nafsa anil hawa fa iná aljanna ta hiya alma'awa ẹni tó páyà àjọ tí ó dùn wájú ọlọ́run ọba rẹ̀ àmàmà ń kọ́fà màkàmà rọ́bì ẹni tó páyà àjọ tó ń dùn wájú ọlọ́run wà náà nafsa anil hawa ó sì kọ̀fẹ́ mi rẹ̀ kọ́ tẹ̀lé fẹ́ẹ́ nú ọlọ́ọ̀bá ni aljanna ni ọmọ ẹjẹ́ bùgbẹ̀ ni bẹ́ẹ̀ kọ́lọ̀ sí wa bẹ́ẹ̀ torí pé ìfẹ́ nù tó burú ni jama kọ́dà alukóra ni fi hàn pé tọ́ ọ bá sọ́ra ìfẹ́ nù rí ó sì dọ́lọ̀ wọn ọba rẹ tó ń sìn afara aitama ní takada ìlàhà hùhàwà ọlọ́wọ́n bá ní ọ̀wá rẹ̀ ń tí ó mú ìfẹ́ nù rẹ̀ ó sì sọ́dọ̀ lọ́wọ́n ọba rẹ̀ ntí ìfẹ́ nù rẹ̀ bá ń fẹ́ iná ni ó sè ọlọ́wọ́n bá ní mọ́ ṣe báyìí ìfẹ́ nù rẹ̀ ní ṣe báyìí iná ni ó sè ó ti dọ́lọ̀ ọba tó ń jọ́sìn fún un kọ́dà ọlọ́ọ̀bá ni wàdàláhùláhù aláàrín ọlọ́run ọba sì sọnù tó ń tí kó nímọ̀ àáfà lè jẹ́ àáfà tó gbóná nínú mọ̀ wàlá ìfẹ́nu ó sì sọ́dọ̀ mọ̀ náà ìfẹ́nu yóò sì sọ́dọ̀ mọ̀ náà ọlọ́ọ̀bá òun ó sì sọnù tó ń ti mọ́ rẹ̀ torí pé kí ni o torí tẹ̀lé fẹ́nu ìdí ni tí ibùdó kayim fi kọtíra kan zamul hawa zamul hawa ká dispraise kí ni o ìtẹ̀lé fẹ̀ẹ́nu selfish desire ọlọ́ọ̀bá ni wà láti tẹ́bi ìrìnàwà àǹtà àdìlù ẹ̀ mọ́ tẹ̀lé fẹ̀ẹ́nu o ẹ̀ yà àṣàṣe dọ́gba mọ́ jẹ́rí èké o wà ń tẹ́lù tọ́ ọ bá máa máa yí ẹ̀ rí áútù rídù tàbí tọ́ ọkọ̀ tọ́ ọ lọ jẹ́rìí níbi tó ti yọ jẹ́rìí ọlọ ọlọ jẹ́rìí èké tàbí torí pé ọ̀fẹ́ kí ẹ̀yìn tí wọ́n seun àbí ìdájọ́ tí wọ́n dà kó lè bá a mọ́ fèévọ̀ ẹ̀yìn tí wọ́n fẹ́ tọ̀ ọba lọ torí tọ̀ ọba lọ torí pé wọ́n lọ wà ń bẹ̀ ó ti fẹ́ parọ́ ẹ̀yìn tí ọ̀rọ̀ sí kan ní lágbájá lẹ́lẹ́rìí mi òun lọ́ wà ń bẹ̀ ọlọ́ọ̀bá ni ọ gbọ́dọ̀ lọ ọkọ̀ pé èmi ọlọ́wọ́ kò sí tọ́kẹ́ mi pẹ̀lú ọ̀rọ̀ ọkọ̀ òtútọ́rábùsì ni mo rò pé ìwọ nìkan lọ́wọ́ àbẹ́ àbẹ́yìn méjì ni ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lọ jẹ́rìí ẹ̀yìn nìkan lòun sì ní lẹ́lẹ́rì ẹ wà pé kò sí tọ́ka wa pẹ̀lú kóòtù ẹ̀mí ah, ọlọ́wọ́ kò sójú mi kò kì í pẹ́ wájú adájọ́ o wọ́n á dé wájú pé ń gbọ́ láàrin rẹ̀ àtọ́lọ́ kí lọ́sẹ̀ pé adájọ́ èmi ò sí o àbòsí lè o a ọ̀tọ́ pé kọ̀fẹ́ kọ̀kọ̀ kò sí tọ́ka ọlọ́ọ̀bálẹ̀ gbọ́dọ̀ tẹ́ ẹ báyìí lè ṣe bẹ́ẹ̀ wọ́n íńtẹ́lù tẹ́ ẹ báyìí lè yí ẹ̀rí tẹ́ ẹ jẹ́rì èkè áútúrìdù àbí tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ lọ jẹ́rì ẹ mọ̀ o fa iná láha kánà bí máa ta àmàlú na kàbíra wàláyé gbogbo ń tẹ́ ń ṣe lọ́lọ́wọ́ bá mọ̀ o gbogbo ń tẹ́ ń ṣe pátá lọ́lọ́wọ́ bá mọ̀ nítorí ìdílé ń ọba jẹ́rì kọ́sọ̀ ń tí ọ jẹ́rì lé lórí o sì máa rántí pé tó ń bá ń jẹ́rì ọ́ tó padà jẹ́rì iwájú ọlọ́run tó ọba jẹ́rì láyé ń bì tó bọ́ àbí tẹ́ lọ jẹ́rì nípa rẹ̀ bọ́ kòkó bí wo sì bọ́ ìdí ní táwọn olùmọ́ fi sọ pé ẹ̀dá tí ò ní rónù ìní ọ̀ta ọ̀run rẹ̀ láti ráyé ẹlòmíì torí pé òun kẹfẹ́ gbádùn ilé ayé kọ̀fẹ́ kí ojú ó ti òun kọ̀fẹ́ kí yọ jẹun wọ́n wá lọ tọrún rẹ̀ wá lọ je èkì ó kù díẹ̀ káàtó inú làákàyè o ó kù díẹ̀ káàtó inú ayé tiẹ̀ ni wọ́n fẹ́ ra alẹ́ ọwọ́ ata ọ̀run tiẹ̀ ayé tí ó parẹ́ ẹ ìjáde ń kóòtù ìtọ́sẹ̀ kan kíjọ bẹ́lẹ̀ láàrin yìí ẹ̀ lọ jẹ́rìí èkè lórí rẹ̀ ń gan mélòó mélòó ní ìṣẹ̀lẹ̀ tí ti ti programme àwọn ẹnìkan tí a bá ti sọ báyìí tí wọ́n bá ilé bọ́ mo promise yìí ní nǹkan báyìí tó bá bọ́ tán wọ́n bá máa léra wọn kì gba ẹ mọ́ bínú ẹ ẹ mọ́ bínú anyway màá rí ilé ta kọ̀tán ṣe ẹni tó ti torí rẹ ta ọrùn ti ẹnu o nípa ọ̀fẹ́ ara yìí ti ẹ lẹ̀ tó dìde ọlọ́wọ́ bá ní ẹ páyọ̀ ọlọ́run gbogbo ń tẹ́ ẹ bá ṣe ẹ máa rántí pé ọlọ́run ọba ó ní má nípa gbogbo ń tẹ́ ń ṣe o. tọ́ ọba fẹ́ bọ́ wájú ọlọ́run ìdí ntọ ọba fi sọ pé fàláhù awúlábìhìmá fàlá gbogbo ọba ọba fẹ́ jẹ́rìí ọlọ́run ni ọ̀sán mọ̀ wọ́n wájú rẹ̀ pé tọ ọlọ́run lèmi ń bá dówò pọ̀ o kìí ṣe lágbájá lágbájá ó bínú làkàṣègbè yarí tí sọ pé mo tìràn tí sọ pé èmi mo tí òun èmi mo lé òun wò máa rántí bò ní wọ́n ṣe bọ́ mọ́tì torí kó wọn bọ́ nílé ayé kí wọ́n wá sọ́ra rẹ̀ sí jáànàmọ́ kọlọ̀bọ́ dáàbò rẹ̀ gbogbo wa áàdù báyìí torí pé áyá tẹ́tẹ̀lẹ̀ ọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí nǹkan ní òtútù inṣàlá wọ́láwù tá a bá rí bẹ̀rẹ̀ kan tàbí méjì adam naam aleykum salam ẹlẹ́ẹ̀kejì nípa wíwá ayé hmm. ẹni tó mọ̀ pé tó ń fẹ́ sí nípa wíwá ayé àti ọ̀tọ̀ wọn tó lórí sí ọ̀tọ̀ wọn wà ní kọ́ta ló dé sí ọ̀tọ̀ àwọn wọn wò ní pé tó ń bá ní ó kù ọ̀tọ̀ wọn lórí kọ́mọ́sà àkọ́kọ́ hmm. lórí àwọn ọ̀tọ̀ kọ́mọ́sà wájú ọmọdé ń bí mi ní yọ tọ́ì àwọn kọ́kọ́ tó di pé máa da àwọn béèrè tí wọ́n béèrè ní agbàgbẹ́ láti bẹ̀rẹ̀ ramadan àfi ní àná tí wọ́n rán mi létí normally tí oṣù bá dé báyìí a ní inú àwọn ọmọ ẹ̀yà báyá tàà tí jọ ń se tààrí màbí tí tààmà tí wọ́n jẹ́ nítòsí wá ń bí tí wọ́n ti fàyé lẹ̀ wọ́n fàyá lẹ̀ wọ́n fà àwọn ọmọ lẹ̀ so ọ̀pọ̀ ọgbà ìjókòó mọ́ gbìyànjú àti generate fund kan at least bó sí pé tá fi bá wọn ra oúnjẹ ààwẹ̀ àbí aṣọ ọdún àti ìtọ́jọ mọ́ bẹ́ẹ̀ torí pé inú tó kù tá lè ṣe dáadáa lẹ́yìn ìgbà wọn lọ sí pé a tún àríwá tí wọ́n ṣe nù so eh, nọ́mbìlì ọ̀yẹ́ká ti sọ láti jọ àkọ́kọ́ tá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ so that by the time tá a fi ṣe jọ márùn iye tọ́lọ̀ bá ti ta bá lè generate àmọ́ wà láwọ́ lọ́wọ́ ní kí n gbàgbé bẹ́ẹ̀ tí wọ́n rán mi létí lánàá ṣùgbọ́n rí pé kò tí jù náà ah, gba eh, bá bọ́sẹ̀ jẹ́ pàrà pẹ́ ṣùgbọ́n ọ́ dáa pé kálà sí lọ so ń ṣàlá láti bí ọ̀la lọ á wà bí ìrànlọ́wọ́ fún bí jọ eh, by the time tó yẹ ramadan bá di bí 15 ìṣàlá ìtọ́lọ̀ wá ti tá a bá generate ìṣàlá a fi sọwọ́ sí wọn àwọn ìtàbà ara sọdún wọ́n sì pọ̀ àfikọ́lọ̀ bọ́kọ̀kùn wa ní ìtàbà lè ṣe àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé normally policy wa ni pé gbogbo ọ̀nà lọ́wọ́ tá wá ìrìnà lọ́wọ́ láàrin wa ń bí náà láti wá àìlọ́ ta lọ tọrọ kọ́bọ̀ àfẹ́ntọ́ bá jẹ́ pé òun náà kásì bí bọ́yá kọ́kàn wá ní àbí kankan náà àmọ́ pé àzọ̀wà pẹ̀lú rẹ̀ torí àwọn implications tó pọ̀ nítorí délé ká gbìyànjú ká dákun ká bá ọkàn wa jà ká sì tọ́lọ̀ rántí ìjọ́ táwọn tiẹ̀ náà dọ́mọ òru kan rántí ìjọ́ táwọn tiẹ̀ náà dọ́mọ òru kọ́lọ̀ jẹ́ kí wọ́n dọ́mọ òru dáadáa kọ́lọ̀ jẹ́ kápẹ́ láyé kápẹ́ láyé kápẹ́ látàrí pàǹsẹ̀sẹ̀ ọlọ́run ọba lórí yẹpẹ̀ kọ́lọ̀ sànà so inshallah starting from tomorrow látọ̀la ọ̀la tuesday so tuesday wednesday thursday inshallah a a mọ̀ kéde tá a fi mọ̀ gba àwọn donations àwọn fisabili láyé so so that by between friday weekend ṣá gbogbo tí wọ́n bá ara kí wọ́n kí wọ́n gbé lọ fún wọn kọ́lọ̀ bọ́ kó bùkún gbogbo wa kọ́lọ̀ bọ́ sànà wọ́n láwùtà àlàálẹ̀ ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa zaka sẹ́ńtọ́ ẹ̀ńtí zaka jọ́ra yàn lórí rẹ̀ só lè yọ ọdún tọ́jẹ́ zaka lọ yálà bọ́yá nu dúkìá ni nítorí wọn estimate dúkìá rẹ̀ o ipe ntọ́ ẹ̀kọ́ yọ zaka lápòjúwe hundred thousand naira ni tí ọkọ̀ lè wọ́pẹ́ tọ̀ torí kí tó sàn àwọn ẹlòmímọ̀ yọ one twenty hundred yẹn náà ni zaka èyí tó lékún sàrà ni mo rò pé àlékún ládàá ni torí pàdé sọlá àṣàlámà ní inú dúkìá ala iná filimali hakan tiwa zakat inú dúkìá ẹ̀tọ́ mi tún wá yàtọ̀ sí zaka ọ̀nà ní sàrà àti ẹ̀sìn nítorí délé bẹ́ẹ̀ bá yọ ju iye tọ́ yọ lọ iye tọ́ yọ ní jẹ́ zaka èyí tó fi ṣe sàrà eléyìí náà bẹ kọ̀ wá túmọ̀ sí pé ṣé ládàá rẹ̀ ò ní tó zaka zádàá rẹ̀ lè ju zaka lọ gan o ó dìpẹ́ lórí impact rẹ̀ ládàá rẹ̀ lè ju zaka lọ gan madari ka bi aziz nítorí ìdí eléyìí kò sí tó burú ẹlẹ́ẹ̀kejì ẹni tí ọ̀sẹ̀ lọ ọ̀nà tí ọ̀dà ọ̀nà tọ́lọ̀ yọnu sí nígbà rówó ọ̀wá lòun fi ń ṣe tọ́lọ̀ ẹni tí ń ṣe gbájú ẹ̀ ọ̀wá lòun kọ́ mọ́síláṣí ó ṣe four one nine ọ̀wá lẹ́yìn òun rẹ̀yìn márùn lọ mọ́kà ó gbowó ìjọba ọ̀wá lẹ́yìn fifty people lòun rán lọ ń múra eléyìí kò justify ní tòsí o. tọrọlọ ọ̀ràn léyìn èyí tọ́jọ́ náà yẹn zakagan ọlọ́run bá ní tọ́ lágbára rẹ̀ ni nítorí ìdí ilé má sàgọ́ sábẹ́ ilé o àṣetánì nílùú ẹ̀dá o nítorí ìdí ilé sọ́wọ́ á ní ládà àwọn olùmọ́ni kò ní ládà torí pé iná láha tayibun láyà kọbalù ilà tayiba ọlọ́run ọba ọba tó mọ́ ni kì í sì gbà ọlọ́run ọba ọba tó mọ́ ni kì í gba nǹkan lọ́wọ́ ẹ̀dá rẹ̀ àti tó mọ́ dúkìá tí ọmọ rẹ̀ akọ mọ́síláṣí sáwọ́ wà lánìlò mọ́síláṣí akínrun mọ́síláṣí dáadáa mo rò pé àwọn olùmọ́sọ wọ́n ní ó ti sẹ́lẹ̀ kìí ṣe pọ́fẹ́sì tọ́ba jẹ́ pọ́fẹ́sì ní àná ọ̀nàrẹ́bù kó padà tọ́ba lójú pé owó ló àkàmọ́ suspect tó àwọn pé ah, ojú owó lọ́fẹ́ kọ́ mọ́síláṣí báyà constituency allowance rẹ̀ lọ́lọ́run bá kẹ́ pẹ̀tù sínú pé kọ́kọ́ mọ́síláṣí ṣùgbọ́n tá a lámọ̀ dájú bọ́yẹ̀ ń tá a mọ̀ ní gbájú ẹ̀ tọ́ba á sì nà sí ìhà fún àwọn olùmọ̀ni tọ́ba wa ti tẹ́lẹ̀ nǹkan sáwà wò ní àwa ní wò òun ni ò ní láadá ṣùgbọ́n yóò sàmì èèyàn láǹfààní mo rò pé nítorí ìdí eléyìí ẹni tí ń tọ́nà tí ó tọ́ ibi kí wọn máa fowó ń ṣètọ́ lọ ìní ó di kí ọ jẹ́ pé ìyá ọlọ́run ọbọ̀ òdì kó lórí òun kì í ṣe bẹ́ẹ̀ o ronú pé wàdà tó bá jẹ́ tó ẹ lẹ́tọ̀ ní lọ́fẹ́ lẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ kọ́ lọ́ bọ́ sàmọ̀nà gbogbo wa wọlá ọ̀tá ara rẹ̀ ọmọ. àríkù sàn. naam. ẹlẹ́kẹ̀ẹ́ àjọ hmm. ah, àti ọ̀nà àbí ọ̀ka ìgbéyàwó. Káwé wa ní àbúrò lóbìnrin ọ̀rọ̀ tí wọ́n ni pé mo ò fẹ́ tó àládà ní ẹ̀kọ́ yá béèrè nípa ẹni tí ò kírun tí ń sìn gbáwẹ̀ sẹ́rọ ẹni bẹ́ẹ̀ láwẹ̀ apá àwọn olùmọ́ kò láwẹ̀ torí pé ọ̀rọ̀ àwọn sàhábà pọ̀ lórí pé máa ma fìrún lẹ̀ ó ti jáde kó nu ìsìláàmù kọ́dà ọ̀kan nú àwọn tàbí ọ̀n sọ pé kò síṣẹ́ kan jẹ́ pé àwọn sàhábà ń wo pé téèyàn bá máa ma lọ jáde ìsìláàmù bí irun tọ́lá nàbí ni aláhàdùn lẹ́dí bẹ́ẹ̀nà náà wà bẹ́ẹ̀nà hum asọ̀dà bí ìgbà tó ni ìntọ́jẹ́ yàtọ̀ láàrin ọ̀pọ̀ tó ń na náà wọ́n rò láwọn òsè ààwẹ̀ àwọn náà kú láàwẹ̀ tí ọ̀n lọ hajj àwọn náà gbé kápá àwọn náà lọ hajj ọ̀n se zaka ìbọ́dún kan ẹ̀ka ni wọ́n ń se lọ́dún ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní tiẹ̀ kí wọ́n á fẹ́ fi sọ́pọ̀ ojú lọ ìyàtọ̀ pọ́nbélé náà nìrun irun náà ló ṣe yàtọ̀ láàrin wa tiwọn ni gbogbo títí gẹ́fẹ̀rí bá gbá rẹ̀ ọlọ́ọ̀bọ̀ gbà lọ́wọ́ rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ yìí tó yọpọ̀ arínú ọ̀rọ̀ tó pọ̀ nù àwọn olùmọ̀ pé ẹni tí ò kírun ti ń gbá rẹ̀ nǹkan fẹ́ bí para rẹ̀ lásán nǹkan fẹ́ bí para rẹ̀ lásán kọ́lọ́bọ̀ dáàbò rẹ̀ bọ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ò pé torí pé ibi tá a wà lókè ọ̀ya báwọn ṣe ka ọ̀rọ̀ ìyàwó kún kì í ṣe báwọn ṣe ka kún. ọ̀kan sọ pé ní kágá mọ́tàní mú ní wa ó ibi wọn ma fi ìgé sí gbígbà tí ń jó èèyàn lọ ọba ti di ole òlé wì sáńdìrì ọkàn gbàdànù ní báyìí normally just yesterday mo ń discuss pẹ̀lú ẹnìkan nù à ń sọ̀rọ̀ kan ní nípa sólù kan ní ẹ ma ọ bí yàtọ̀ tiwa fúnra rẹ̀ ó ní tiwa mo ní ìtẹ́mi fura ni pé nù yín èèyàn máa àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ o jẹ́ n tíra o tí ìjókòó bá possible then á jókòó tí ó possible á pin ya àtòbin àtọkùn wà láì wọn lè ṣe yìí yọ ọmọ wọn ṣe gbogbo ẹ̀rí tí wọ́n náwó ṣùgbọ́n on trial ni pé ká wò mm, láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí ìjókòó bá possible fine tí ó possible á pin ya jíni tí wọ́n fi ṣe wà láì mọ̀mọ́ yà ó kàn lẹ́yìn fìtínà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà ó kọ̀ láti wọ́n so igi.

kò tẹ lọ́rùn kò fọmọ rẹ̀ fún ọ kò sí tèmi lè dá sí ọba nínú crisis kan lọ sẹlẹ̀ wọ́n ti kọ́kọ́ fíksì ọ̀dọ́ ìyàwó wáyà last three months or so ó kù bí ọ̀sẹ̀ méjì àwọn ẹbí ọkọ wa ní reason kan láti pẹ́ kan kan postpone ní marriage yẹn so wọ́n á sá lọ ọkà bàbá ìyàwó la bóun ti sọ fún àwọn yẹn kankan wọ́n sá postpone wọ́n sá fíksì date that after three months or so ntí bàbá yàwó wa bínú lẹ́yìn gbàtọ́ àwọn eléyìn ọ̀wá lọ àtìgbà tó kọ́sẹ̀ kan lẹ́yìn lọ́wọ́ bínú pé wọn ọ̀kà ń kún gbàtọ́ kọ́sẹ̀ kan lẹ́yìn tó tún wá padà wá ọba ní kò sí ti ń jẹ bẹ́ẹ̀ mọ̀ kí wọ́n máa lọ. pàtó tó bá jẹ́ èmi rò pé tó burú ni sùúrù náà lákùsè ìtọ́kà jẹ́mọ́jẹ̀mú tèmi sọ pé mi ò ó ní tó bá jẹ́ pé bàbá yàwó gbà pé òun lè fọmọ fún ọ àtìsẹ́ tó kù díẹ̀ káàtó táwọn ẹbí rẹ̀ ṣe ni problem kò sí nǹkan kan pọ́n bá lọ no basa dasi it was on thursday wọ́n I declare pé wọ́n ṣe yàwó njọ́ ẹsẹ̀ lẹ́yìn wọ́n ti ṣe yàwó ń lu mí ni o káwọn ẹ̀rọ wọn lọ ṣe yàwó that was on friday wàláì exactly one week John, lèmi mo fẹ́ ṣe kútúbà ń lè gbàgbé láéláé mo gbé bútà mọ̀ ń sálò àlà mo fẹ́ lọ mọ́síláṣí bí mo ṣe rí kọ́ọ̀lù ìyàwó nù léètọ́ njọ́ sunday wọn kọ́ọ̀lù ni olóhùn àtìyàwó àwọn fẹ́ wá kí mi lé mo ní kò ní ìdí Ah, àwọn fẹ́ wá dúpẹ́ fún mi ẹ dúpẹ́ fọlọ ẹ kò ní ìdí èmi ò ní ìdí yín bí mo ṣe rí fóònù rẹ̀ tìyàwó nítorí ọkọ wa sọ́kàn mi pé wọ́n ní tọ́ àwọn fẹ́ wá wíkẹ́ndì o mo ṣe ti rò pé bó mo ṣe fẹ́ squeeze time tó lásìkò ni nígbà tí ọkọ ọba dẹkun kí ló dé oní yàtọ̀ kí ni mo ní iná lílá ó ló ti kò wúlẹ̀ wàlá exactly one week orí mi kọ́kọ́ gbóná pé irú sẹ́mi wò lélẹ̀ irú sẹ́mi wò lélẹ̀ kọ́dà kí n lé kan sí fún yín òun ni mo fọ̀rọ̀ rẹ̀ sàpèjúwe lánàá tí ọmọ ìgbà tí dà parí the same person ni wà láì ọ̀sẹ̀ kan wọ́n ní ah, kó fi lè mọ̀ pé òun èsì ẹran rírọ̀ ẹ̀mọ́ gbọ́n kan ọ̀sẹ̀ kan kí a mọ̀ ti ń rólẹ̀ jọ tóun bá lọ bí iṣẹ́ tóun bá dé ah, òun ọ̀ kalẹ̀kù kalẹ̀kù kó tó sílẹ̀kù ẹ̀mọ́ kan ìyàwó tí ọ bá sókè ní ọ̀bá tó máa ṣe èlódìjà o ẹmọ wà ní làákàì so n tí wọ́n fẹ́ fààyọ ni pé irú sẹ̀mí bẹ́ẹ̀ wà pa ìbéèrè tí abu abdulrahman wa ń béèrè ni pé tírú àwọn báyìí bá wa wá wọn wá tọrọ àbúrò mi àbẹ̀ntọ́ wa ń kápá mi pé òun fẹ́ fẹ́ àbí làbúrò mi wá lọ́kọ̀ọ́ se mo le yari ó sòro ká yari torí pé kìí ṣe dandan kan gbọ̀n ká gbọ́ra wáyé ṣùgbọ́n tá a kàn ṣe tá a bá gbìyànjú tá a ṣe òun láṣọ fún torí pé ó ní hùríyà nínú ìsìláàmù a lè tú láàṣì rẹ̀ tá a bá ṣe nà sí àfun lọ títí sórí táwọn àwọn wò kése pé àfẹ́ aláni o ṣùgbọ́n sọ ọmọ báyìí sọ ọmọ báyìí sọ ọmọ báyìí náà àwọn ìwà aláni yìí àwa ń wò pé ọba ṣe sùúrù gbogbo ògbìyànjú tá a lè ṣe ká convince rẹ̀ ọkọ̀ àfilẹ̀ náà ni àwọn ọmọ bá fọlọ́n tí agbọ́dọ̀ àwọn tí wọ́n tí wọ́n fẹ́ yorùbá náà tí wọ́n gbé twenty thirty forty years ó wà ṣùgbọ́n àsìrídàkejì náà nítorí ìdílé eléèlè yẹn ó sì fún ẹni tó jóbìnrin náà sí ha tọ́lọ́ bá bá ní kọ́ gbọ́ alhamdulilayi tí wọ́n bá because implications wà lórí pé tọ́ ọba yarí kì í ṣe ọ̀pọ̀ ọ̀gbà ní tọ́jẹ́ àwíjàre tiẹ̀ ìní ọmọ jẹ́ táwọn wò pé àà yẹrùbá wọn náà àwọn yorùbá wọn gbèlú wọn gbà rìn wa wọn wà wọ ọmọ tí wọn àwọ fífún wọn táwọn bá wá wá tí wọn wọn yàrí torí tó bá wá tí wọn kò fi fún ọ wọn kò fi fún wa that's number number two ni pé tọ́ ọ bá yarí tọ́ bá kàrán ìgídá tọ́ bá ti gbé ọdẹ fada wọn ò sọ igi o kò sì sí tó ṣe wọn ò sọ igi kọ́lọ̀ jẹ́ ká rí sarkin yá kí pẹ̀ àlọ́ sí wani mutanen ku kyale su su su ba su san mu ba ni wani wọn ọmọ wa ni wani kankan sẹlẹ lórí pé ẹnìkan fẹ́ tọ́ jẹ́ yorùbá eh, gbogbo táwọn rí ní mọ́jẹ́mọ́ àwọn òdí tó burú lára ọkùnrin àwọn òbí rẹ̀ wá yà ní kankan nítorí wọn máa sọ oní tí ọlọ́kan náà wá gbé chair bá ńlá kan wá pẹ̀lú ọwọ́ òsì ní nílé sẹ́kí yáàkì eh, yẹ̀rí mọ́ngọ̀mbẹ̀ ni wọ́n fa tẹ̀síbá lẹ́nu ọ̀nà olóhun tó kò òun kan wòran ni ó ní fa tẹ̀síbá làwọn fi so igi ó ní kò sí ń tọ́sẹ̀lẹ̀ aiki wani ba so kila so kọ́lọ̀ bọ̀ kọ́ àmọ́ sí so that's your own rule èyàn cancel rẹ̀ èyàn advice rẹ̀ èyí tó sì jọkọ̀ náà èyàn òpó náà jókòó àtàwọn ẹni tí wọ́n jẹ́ bí rẹ̀ pẹ̀tọ̀ ìntọ́fà ìntọ́fà ti ń bà wà lẹ́rú ni kí wọ́n já àwọn tí wọ́n jẹ́ ẹni tó lámọ̀ náà because bí yígi ṣe parí láàrin yorùbá kí ṣe bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tiwọn o ìhòbá kọ́dà àwọn ọmọ ọkọ̀jẹ́ ẹnu àlà ọkọ́ ni mo kọ̀ ìyàwó ìwọ́ tó kò mí lẹ̀ ìwọ́ ìwọ́ ìwọ́ kò mí lẹ̀ àwọn ìhòbá ló níyù àríwẹ̀ẹ́kọ̀ wọ́n kọjẹ́ ẹnu àlà náà torọ́kọ́ tí ló ń kọ̀ lẹ̀ ṣùgbọ́n tí wọ́n fẹ́ fàyọ ni pé ibi táwọn mú lè dé pé a ah, ń gbọ́ ọ̀fẹ́ ó ṣe lọ pé kí wọ́n fọ fẹ́ ọ̀pọ̀ ọgbà kó tó di pé ó lè kọ́ ọ̀pọ̀ ọgbà under normal circumstances iye ò bá ọgbọ́dọ̀ family decision ni ọgbọ́dọ̀ jẹ́ family decision bí bá tẹ àwọn ẹni tán ti dọ́mọ haúsá ńlẹ̀ haúsá ń bí òun náà lẹ́gbọ́n òun náà kàn jókòó pé mọ́kọ́lẹ̀ ó ti mú wa haúsá nù kò síbẹ̀ àmọ́ ordinary leaf ní tẹ́lifíà yorùbá wà láì tó le koko ní kókó obìnrin lẹ̀ so nítorí délé ẹ̀yẹ́mi tí mò ń sọ ni pé ìtọ́jẹ́ ti ní pé ẹgbìyànjú àti sọ fún tọ́lọ́ bá bá ní ọgbọ́ tí ọba gbọ́ tọ́ ẹ ti ṣe tọ́jú ọ̀ràn àyàn ibi tádò òde yóò dé bẹ́ẹ̀ àdánwò tọ́lọ́wọ́n bá ti lẹ́dọ̀ òrì láyé yóò rí tọ́lọ́wọ́n bá ládánwò ibi tí ó ti gbádánwò tiẹ̀ yóò rí kò sí ní tẹ́ fẹ́ ṣe sí bọ́fẹ́ yóò bá gan yóò rí àbíkẹ́ fàdúrátì kọ́lọ̀bọ̀ kọ àmọ́ sí bọ́yá ìbéèrè méjì sáfẹ́ parí náà náà àbúwà bárakàlá òfin náà náà

naam ntọ́ sẹlẹ̀ ni pé wọ́n bẹ̀rẹ̀ nípa pé àwọn olùmọ̀ká sọ pé ẹ̀tọ́ bá fẹ́ gba islam torí kọ́ ọlọ́ọ̀bá ní ilá mọ́ṣẹ́ ìdẹ̀bí haq wọ́n mi àlàmùn ọgbọ́dọ̀ mọ́ lọ́hùn kó tó di pé olóhùn gbọ́ lọ́hùn gbọ́ èdè ìtọ́ sẹ́ pé ṣé téèyàn bá wá gba islam akọ́kọ́ kọ́ ní islam náà ká tó fún kalima lálàlàlà àwọn kọ́ ni pé wọ́n sábẹ́ hadisi fáàrífù ni kọ́bílà à ń tá àbùdú ni fẹ́yìn lẹ́m táàrífù ni fẹ́kẹ́fẹ́ tá àbùdú ni ọlọ́ọ̀bá ni ẹ mọ̀ mí kẹ́ ẹ tó sìn mi tẹ́ ẹ bá mọ̀ mi báwo lẹ́sìn fẹ́ jọ́sí fún mi eléyìí sàdísì ànábì o kì í sàdísì ànábì àdísì wọn fẹsẹ̀ rin lẹ̀ sam so eléyìí ò lè jẹ́ basis fún wa. ẹlẹ́ẹ̀kejì ni pé in tó ṣe kókó jù pé ọ sáfẹ́ gba islam kọ́kọ́kọ́ wọ islam náà ẹnìkan fẹ́ gba islam oníṣùgbọ́n òun gbọ́ pé òun yẹn mutí àbátọ̀ lọ ní ilé ìkúná fílà ni sákọ̀kọ́ gba islam náà ọba gba islam mọ mutí rẹ̀ ń so ah kí ni sọ́tẹ́ẹ̀tì ta sọ́ọ̀tì ṣé kọ́ máa bẹ́ńkẹ́ fèrè kó tún máa mutí rẹ̀ ni àbí kó sẹ̀ máa kírun ń gbọ́ ọba mutí ìrún lè wọ̀ lọ́kàn iná sọ̀lá tẹ̀tẹ̀ náà á ní fàṣà ìwọ ni mú ń kẹ́rì ń bá ń kírun ìwọ́n ọba lè ní kó sẹ́pẹ́rẹ́ lọ́kàn rẹ̀ nítorí ìdí eléyìí kọ́ gba islam náà ìgbà mi àṣìṣe wàláì just láàrin àná sóni mọ́ àtẹ́ndì kéèsì kan gbé ìfìsì máa sunkún wọ́n ra báwọn renovate mọ́síláṣí wọ́n ní ọmọbìnrin kan náà àwọn ọmọ skul tọ́jẹ́ pé irú àwọn ní tí máa wọ sòkòtò kínkín pépé kí ẹ bá ti rí bí gbàtí ìṣẹ̀ ṣe mùsùlùmí wọ́n wà ń bẹ́ báyìí wọ́n sì mọ orúkọ orúkọ mùsùlùmí ni ọba ara búta wà mọ́síláṣí búta fa bí dọ́sìn mélòó ọba kọ wá pé fíṣẹ̀ bí ẹ̀wọ́n pé wọ́n tún mọ́síláṣí kí wá kírun o kò sí ó sì ra búta wà àwọn ẹni tó kó tí wọ́n ń ṣètò mọ́síláṣí torí àìmọ̀ kan wọn wọn bá ránṣẹ́ pé kí wọ́n dá bútà padà lọ fún un kí la fẹ́ ó ń ranù owó ń ranù kí la fẹ́ fi ṣe wọ́n tún wá rán pẹ̀lú kẹ́límọ̀ kí wọ́n kò sí tàbí bútò ń sí mọ́ṣáláṣí wa ẹ fẹ́ bútò òun ó sì wọ́n nítọ̀ wà láyé òun ò se ìsìláàmù mọ́ bó ti se rí dánù inú àwẹ̀ yìí ni lánàá wọn gbé kéèsì wọn bá mi ó ní tó bá jẹ́ pé torí ti ti lóun ó fi máa ṣe òun ò sẹ̀ ṣe mọ́ kí n tẹ́bà sí fóun jẹ̀ṣẹ̀ ṣe sẹ́rí páì mọ̀kànnù ẹni tó kọ́kọ́ gbà wọlé náà anẹ́bì ni bá ṣìrú wà látù náà fìrù yẹ ṣìrú wà látù àṣìrù ẹ ẹ̀ńkọ́rẹ́jì àwọn èèyàn kan wọ ìsìláàmù ẹ má máa lé wọn jìnnà ẹ máa fún wọn ní glad tidings ẹ máa fún wọn ròó dùnú tí ó ti kí ìsìláàmù wú wọn lórí kéèké kọ́ ọ máa fi iná dẹ́rù bà wọ́n lẹ́sà òkè ńgbà kan ńgbà mọ́ ń sábà lọ ṣe prógrámù kan ẹni tí ń ṣe wáàsì ẹ̀mí ń gbìyànjú àti mo ṣe lẹ́kítọ̀ kan mo ń gbìyànjú àti sọ fún wọn pé ká gbìyànjú ká accommodate ara wa especially ní tertiary institutions ọ̀pọ̀ ẹni tí ń borí kò borí kó tó débẹ̀ o ọgbọ́n tó dárùn gbẹ̀sí wọn náà dárùn gbẹ̀sí kó tó débẹ̀ o ọlọ́run kásánù rẹ̀ nítorí ìdílé tó ọba rí àwọn ẹni tó ti pé bọ́yá lópin ìwà tó ti gbà pé mùsùlùmí làwọn ẹ kà wọ́n kọ́ ọmọ ẹ̀yà yín ó lè mọ wọ sòkòtò kí lóbìnrin o ó lè mọ sírí ilẹ̀ o ìwọ sá ti fi yé pé ọmọ ẹ̀yà rẹ̀ ni ó sì máa ẹ̀ ń kọ́ léde pé ọba máa kírun ọba máa wá kírun tọ́lẹ́ lómi òkú ní kírun tọ́ ọba sọ́ọ̀sìdì lórí pé ń tẹ́ ń kírun lásán ebú sèkáńbẹ̀ bí mo ṣe sọ̀rọ̀ yóò tán ẹn tí ń pẹ̀ra rẹ̀ ní bí hamiru ni bí hamiru ni èmi ò sẹ́ mọ̀ wọ́n bẹ̀ hamiru ni hamiru sẹ́ẹ̀mọ̀ tó ma hamiru amir leader nù sẹ́ẹ̀mọ̀ hamir ẹ̀hẹ́n so ìmọ̀ èwo ní bẹ̀ bí hamiru ni bí hamiru ni oúnjẹ wà láìbò sì gba microphone ojú ti mi jọ náà ó ní afá ẹ̀sìn ẹ̀sìn wo ẹ̀sìn ẹ̀sìn tá a máa fi bẹ̀yẹn o ni àwọn ọ̀tọ́ lọ́rẹ́ ti kíní inú mọ́síláṣí fa mi wà láti nursery wà university missionary school ọlọ́ lọ́sàn kan òru kan lọ sí fẹ́kọ́ jẹ́ pọ́gbọ́dọ̀ máa ṣe bí wọ́n ti ń ṣe òkúrú ní ẹ̀mẹ́ta láàyè àlẹ́kùn wọn náà rántí àánú ọlọ́run lórí rẹ̀ kéésì bẹ́ẹ̀ ni wọn náà wá tẹ̀lé o kàdáàlì kankan tún mí kọ́bùlù wàláì bọ́yá gbà wọ́dé yunifásitì kan situation tiẹ̀ wọ́ọ̀sì ju jẹ́ lọ ẹ bá tẹ̀ general lecture torí wọ́n pọ̀ mọ́ṣáláṣí lójú sọ̀rọ̀ ńjọ́ náà torí wọ́n admit new student ni bí freshers week àbí kí wọ́n láwọn ṣe ló dé máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ o torí wọ́n pọ̀ ẹ̀rí pẹ̀lú kọ̀ lápá náà wọn náà sára wọ ẹ̀ tì mọ́ pé kọ̀ wọ̀já àbúrí wọn náà sá gbọ́ pé àwọn ń ṣe islamic program ó sì lọ́ mọ́ṣáláṣí wọ́n wá ń sọ pé tọ́ba tí ọba ṣe kó ṣe tí ọba ṣe iná ní lọ àhà àhà gbẹ́ṣirú wà látùnà fèrè yìí ló fi jẹ́ pé ọ̀pọ̀ ibi tọ́lá ọba ti sọ̀rọ̀ ọ̀nà ọ̀sọ̀rọ̀ àdìjẹ́ náà méjèèjì lọ́nà ọba máa ń sọ tẹ̀rìgìb wọ tẹ̀rìgìb tẹ̀rìgìb ká ṣe wọn lójú kòkòrò ká á ṣe ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ ebi ńlá kàtá ní ìsìn ikọ́ ló tù dúpẹ́ fún tiẹ̀ ṣe àwa tààrà jẹ́ sáàtì se tọ́lọ̀ ní àti tọ́lọ̀ tún fún wa ṣùgbọ́n kọ́ ẹ̀kọ́ rí jùlọ pé ah, ọlọ́run fẹ́ kẹ́ ẹ ṣe nítorí ìdí ilé ká gbìyànjú ká jí káwọn èèyàn wọ ìsìláàmù tí wọ́n bá ṣe ti wọ gbogbo òyòkù san nítorí ìdí wá fún wọn gba ìsìláàmù kì í ṣe nípa mélòó la fẹ́ kọ́ ná mélòó la fẹ́ kọ́ almuhim ituma la ìlàlá illallah sọ fún bá wá gba ẹkùn tó in tó túmọ̀ sí ní pé ọlọ́run bá nìkan lọ́mọ sí o ó sì gbà pé òjíṣẹ́ lásánlá alẹ́ òsàlám anábì ọlọ́ni tó bá ti gba eléyìn ó ti tán díẹ̀díẹ̀ lẹ́mọ̀kọ́ inú pọ̀ ọ̀gbápọ̀ ọlọ́run ọba ọ̀gbápọ̀ ọjọ́sìn fọlọ́run náà ni pé ọmọ kírun ọlọ́run ọba ṣe báyìí torí ní tánàbì sọ fún muazun ibùnú jabal onítọ̀ ọba dọ́dọ̀ àwọn ará yemen wọn àkọ́kọ́ tó kọ sọ fún ẹ sọ pé kí wọ́n gbà pé kò sí ẹni tọ́ yẹ kí wọ́n jọ́ sí fún àfọlọ́ kí wọ́n sì gbà pé ànẹ́bí òjíṣẹ́ ọlọ́run ànẹ́bí nígbà wọn bá gbà tán ẹni tó mọ kọ́ wọn ní yòókù o fẹ inú àtọ̀ ọ̀hún kàlìzálì tí wọ́n bá gbà pé tọ́ àwọn jọ́ sí fọlọ́run wọ́n gbà pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni wọ́n gbà pé ànẹ́bí òjíṣẹ́ ọlọ́run ọba ni ìgbà náà kọ́ wá sọ fún ẹ tọ́ ọlọ́run ọba ṣẹ̀rùn lọ́rùn ẹ̀yàn kọ́dà nẹ́bí ni ó dìgbà wọn bá gbà pẹ̀rù jọ́ràn èèyàn kó tó tún fi lè gbogbo ẹlẹ́lẹ̀ kan ọmọ kírun o ẹ̀wọ̀n gbọ́dọ̀ o ọba panu jẹ́ náà lọ gba ìsìláàmù wọ́n á fún ní ìjà tí ń wọlé ọkọ rẹ̀ tó pàṣẹ akọ̀ akọ̀ bá

ọ̀pọ̀ ẹni tí ẹ bá rí tí ń ṣe evangelism ní church almost to go on that uh, yóò ṣe training kan series of training lórí bóun ni wọ́n ṣe ń ṣe evangelism àáfàá mélòó ló ṣe òṣèlú dáwà èèyàn mélòó lọ́lọ́ jókòó tí wọ́n kọ bí wọ́n ti ń ṣe dáwà it's a course of on its own ní ní ní jamiu islamiyah wọ́n ní a whole faculty kò líyẹ̀ to dáwà faculty of dáwà èèyàn mélòó lọ́kọ́ bí wọ́n ti ń se dáwà kò tó ṣùgbọ́n gbà tó jẹ́ pé open theatre láwà nítorí wọn kálukú náà display tiẹ̀ ni kọ́lọ̀ sáànù wa اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله